السلام عليكم ورحمة الله وبركاته علماء وأبا الحافظ ابن حجر رحمه الله تعالى وتم إقباور ميوا ونجي إقباور إليك كتابني آدوتا وني وعن طلحة وعن طلحة ابن مصرف عن أبيه عن جده رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وآله وسلم يفصل بين المضمضة والاستنشاق أخرجه أبو داود بإسناد ضعيف nínú ẹgbàá wọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì dín ní àádọ́ta wọ́n tún gba wọ̀rọ̀ míì wá لي ولا láti علي وعن علي رضي الله عنه في صفة الوضوء ثم تمضمض صلى الله عليه وآله وسلم واستنثر ثلاثا يمضمض ويستنثر من الكف الذي يأخذ منه الماء أخرجه أبو داود والنسائي نبقى ورق إليك وكدني أدوتا wọ́n tún gba ẹgbàá ọ̀rọ̀ míì wá léyìí wá láti ọ̀dọ̀ وعن عبد الله بن زيد في صفة الوضوء ثم أدخل صلى الله عليه وآله وسلم يده فمضمض واستنشق من كف واحد يفعل ذلك ثلاثا متفق عليه. gẹ́gẹ́ bí àlàyé tí alḥafiz ibn hajar wọ́n ṣe fún wa nípa àlùwàlá ní ẹgbà ọ̀rọ̀ tó síwájú wọ́n ṣàlàyé fún wa nípa albasmala wọ́n mú ẹgbà wa ẹgbà ọ̀rọ̀ yìí wọ́n ibi tí wọ́n ti sọ wípé wọ́n ní ànábì sọ wípé gbàtà bá ti lo oru gbólóhùn báyẹn ó túnà sí pàdé tìyẹn ọba yìí níbi tí wọ́n ti sọ wípé wọ́n lánàá bí sọ wípé eléyàn sígọ̀tò tọ̀bà yìí ayé kéèlà kéèlà kọ́ọ̀lá rasulillah sallallahu alayhi wa alayhi wa sallam láwo bóa lèmẹ́lẹ́mí yóò sẹ́mi sinmi allah yàrá yìí kíkò sí àlọ́ àlá. òun ẹni tí ò bá ti dárúkọ ọlọ́run ọba lórí àlùwàlá rẹ̀ a ti mà gẹ́gẹ́ bí ẹgbàá ọ̀rọ̀ yẹn ti lẹ̀ ó sì yé wa dájú pé nígbà tí ọ̀rọ̀ bá a kì í fi irú ẹgbàá ọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́rì nítorí pé ẹgbàá ọ̀rọ̀ tí ò wa lójú sáká pé ànábì sallallahu alaihi sọ fi sẹ̀rí. ọjẹ ìbọ̀pọ̀lù lèjòhódì jahabidati ulama ìlùmà bíba ìyànjú àwọn ògbóǹtarìgì olùmọ̀ ẹ̀sìn islam bíba ìyànjú wọn jẹ́ nù. ẹ̀sìmà pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun àwa la sọ ìrántí kalẹ̀ àwa la sọ àti mà pé tùmọ̀ àrántí ń bẹ̀ yẹn ni alkitabu àwa la sọ alukurani kalẹ̀ àwa la sọ àwa la sọ sunna kalẹ̀ àwa la sọ ó ń bẹ nínú sísọ sunna iṣẹ́ tí àwọn olùmọ̀ àgbà tí wọ́n ṣe nípa àti ṣe àlàyé yéké èwo ló gúnrégé èwo ló kù díẹ̀ káàtó nínú àwọn ìgbà wọ́ọ̀rọ̀ èyí tí wọ́n fi tì sí ọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ti ṣàlàyé fún wa pé ẹgbàá wọ́ọ̀rọ̀ kan kò gúnrégé a ò ní fi ẹgbàá wọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ à fi sẹ́rí lẹ́yìn náà ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ tí kò gún régé yẹn á máa wé á sì máa ṣàlàyé tí wọ́n sọ nípa àìgúnrégé rẹ̀ eléyìí ó mú ni mà yí pé ká sọ bisimilahi rahman rahim bisimilah ní ìbẹ̀rẹ̀ àlùwalá kìí ṣe ọ̀ràn àyàn ṣùgbọ́n ó ṣeé ṣe ká pè ní sunna ṣé nítorí ẹ̀rí tí kò fẹsẹ̀ rìn lẹ́yìn ni àbí nítorí ẹ̀rí mi a sọ pé nítorí àwọn ẹ̀rí mi nítorí pé òfin ṣẹ̀ríà ó fi hàn wá wípé àìkò fẹsẹ̀ rìn lẹ́ẹ̀rí kan kò túmọ̀ sí pé tí ẹ̀rí yẹn mú wá nídàájọ́ àní fi ṣiṣẹ́ nítorí wípé a ti mà nínú òfin ọlọ́run wípé kìí ṣe ẹ̀rí kan ṣoṣo ní máa sábà mú ìdájọ́ wá tí ẹ̀rí kan bá mú wá ẹ̀rí mi ńkọ́ ó lè mú wá eléyàn ni wọ́n pè lábẹ́ òfin pé عدم دليل معين لا يستلزم عدم مدلول معين àìkò sí ẹ̀rí kan pàtó kò tọ́ka sí wípé òfin kan pàtó ò ní fẹsẹ̀ rinlẹ̀ nǹkan tó kàn tọ́ka sí ni pé ẹ̀rí eléyìí o kò tó láti fi sẹ̀rí ṣùgbọ́n á wà ẹ̀rí mi lọ síwájú. ẹ̀yin náà ti mà ike tí hadith yẹn tọ́ka sí gẹ́gẹ́ bá ti sọ ó ń tọ́ka sí jíjẹ́ ọ̀ràn yẹn bismillah tàbí jíjẹ́ májẹ̀mú rẹ̀ eléyìí ni jáàsì ríkà nínú fiqh al tàwọn ẹni tí ń tẹ̀lé madhabu tani al ahmed ibn hanbal rahimahullah ẹ rí i pé ọ̀rọ̀ wọn nípa basmala àárín méjì lọ́wà imma al-qawlu bil-wujub wa imma al-qawlu bil-ishtirak ìgbà kan lè kọ́ ọ̀ràn àyàn ìgbà kan lè pé má jẹ̀mú ni torí pé bá di fi ṣe wà nù la wudu'a liman lam yusammi ismallahi alayhi òfin méjì tá a lè rí bẹ́ẹ̀ nù ká pé má jẹ̀mú ni ká sì pé ní ọ̀ràn àyàn ìwé kò fẹsẹ̀ rìn lẹ̀ yóò la sọ pé ó lè jẹ́ súnà nítorí pé àwọn ẹ̀rí mi wà tọ́tọ́ kà sí jíjẹ́ súnà rẹ̀ tí kìí sọ̀ràn yẹn wàhálà yìí tí wọn bá sàlùwà lálá ìdárúkọ Ọlọ́run ọba kí lásán nípa àdájú kí lásán nípa àlùwàlá rẹ̀ lásán pé àlùwàlá rẹ̀ lálàáfíà ṣùgbọ́n ó kù díẹ̀ káàtó àìkò dárúkọ Ọlọ́run yẹn ó kù díẹ̀ káàtó pàápàá jùlọ tó bá ti pààyè ibi tá a wà ibi tá a ti lè dárúkọ Ọlọ́run ọba ni tí kìí ṣe bíi tí kìí ṣe bíi àyè ibi tó ti fún ránṣẹ́ gbìn sí lẹ́yìn rẹ̀ tó bá ṣe pé al-Hafiz ibn Hajar rahimahullah irú àdìsí tí wọn mú wá kẹ́yìn báyìí tó bá ké bẹ̀rẹ̀ àlàyé àlùwàlá wọn ti mú wá ni sẹnu kíkọ bá tún dà á pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé la wudu'a liman lam yusammi ismallahi alayhi wal-basmalatu takunu fi bidayati al-wudu' la fi asna'ihi wa la fi nihayatihi ẹsùn àti basmala ìbẹ̀rẹ̀ àlùwàlá láti máa wí kìí láàrin kìí ṣe èyí tó jà lọ́dọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe nínú àdéhùn mí náà ta ṣàlàyé ṣáájú wípé tó wá kí wọ́n ti síwájú eléyìí ni kò bá dáa jù so ẹ rí i pé lọ́dọ̀ tí wọ́n èyí tó jà jù kò náà ní kí káwọn kó àwọn àdéhùn ìjọ fún wa káwọn sì tó níwọ̀nba bọ́ bá ṣe gbà káwọn tó níwọ̀nba bí wọ́n bá ti ṣe gbà lẹ́yìn rẹ̀ wọ́n á mú àdéhùn kan wá fún wa wọ́n ní àdéhùn yìí wá òun gba ìgbàwọ́ ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà gba láti ọ̀dọ̀ bàbá bàbá bàbá náà gba láti ọ̀dọ̀ bàbá bàbá bàbá rẹ̀ gba láti ọ̀dọ̀ bàbá tiẹ̀ radiyallahu anhu ọlọ́run kò yọ́nú sí bàbá rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé bàbá tó bí bàbá ni qal ó ní ra'aytu rasulullahi sallallahu alayhi wa wa sallam mo rí òṣìṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá a. mo rí òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá a. yọ́ksílù bẹ́yìn alimọ̀bọ́tì wọlé stinshaq yọ́ksílù bẹ́yìn alimọ̀bọ́tì wọlé stinshaq. ó ní mo rí òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá a. tí ń ya yíyọnu àti fífa omi símú ọ̀hún yà wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ nínú àlùalá rẹ̀ akhrajahu Abu Dawud Abu Dawud àwọn ni wọ́n gba àdìsí wa fún wa bí isnadin da'if gba ọ̀nà kan tó lẹ̀. wọ́n tún wá ní ìgbà wọn rọ̀ mí wá wọ́n lò wá láti ọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu fi sifatil wudu níbi tó náà ti ṣe àlàyé báwo ni àlùwàlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ sọ nínú rẹ̀ pé tó mẹ̀tẹ̀ má mọ̀ lẹ́yìn rẹ̀ lẹ́yìn kínú lẹ́yìn fífọwọ́ tẹ̀mọ̀bùmọ̀bù ọ̀yọ̀ ẹnu sallallahu alaihi wa alihi wa sallam ìyá ànábì wa ìkẹ́ àti ọlọ́run bá kó máa bá wọ̀tẹ̀ntà ọwọ́ afẹ́ omi tó ti fàtí mú ọfẹ jáde tẹ̀lẹ́tẹ́ oṣù bẹ́ẹ̀ lórí ẹ̀mẹ́ta yòmọ́bùmẹ́bù. ويستنفر من الكف الذي يأخذ منه الماء أم فأو أنجن أسم فأمي تفاتم جدي pẹ̀lú omi èyí tó ṣe é kó kù sí ọwọ́ kan omi tí wọ́n fi yọnu òun náà ni wọ́n fà sí mu omi tí wọ́n fi yọnu òun náà lómi tí wọ́n fà sí mu àkùrọ̀jọ́ kú. Abu Dawud Abu Dawud àti Nasa'i àwọn ni wọ́n gbà jáde wọ́n tún wá mú ẹgbàá ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹta wá ẹgbàá ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹta yìí òun wá láti ọ̀dọ̀ Abdullah ibn Zayd ibn Asim radiyallahu anhu níbi tó náà tó ti ń ṣe àlàyé àlùwalá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam fún wa ó ní tó máa ń kálẹ̀. صلى الله عليه وسلم يده فمضمض واستنشق من كف واحد دايرة لا نبي صلى الله عليه وسلم نوع قوام بنومي ما تقول قوة ولا متى متى نوع rẹ ní wọn ما bọnú gbá omi wọn wá yọ ẹnu wọn sì fa omi símú pẹ̀lú sílẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta. ìjọba wo àwọn àdìsí mẹ́tẹ̀ẹ̀ta wọn yí báyìí á rí kí wọ́n jọra wọn nípa àdájọ́ tí wọ́n mú wa. àdìsí alákọ̀ọ́kọ́ àlàyé ti ẹ̀dá lórí wípé ẹni tí bá ń ṣe àlùwàlá ọ̀tọ̀ ni ó yọnu ọ̀tọ̀ ni ó sì fa omi sí mu ọ̀tọ̀ ni ó yọnu ọ̀tọ̀ ni ó fa omi sí mu ó túmọ̀ sí wípé bóyá ẹ̀kúnwọ́ omi kọọkan ni ó fi máa yọnu lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí o fi pẹ́ mẹ́ta yóò wá tún máa fi ẹ̀kúnwọ́ omi kọọkan yóò tún fi máa yọ yóò tún máa fà sí mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan títí tí ó fi pé ẹ̀ẹ̀mẹ́ta tí a bá fi ẹ̀kúnwọ́ omi ọwọ mẹ́ta tẹnu tẹ́ fi kún ẹ̀kúnwọ́ omi ọwọ mẹ́ta ti mú ó di mélòó. ó di mẹ́fà àdìsí alákọ̀ọ́kọ́ ó túmọ̀ sí báyẹn ó sì lè túmọ̀ sí báyìí wípé ọ̀tọ̀ ni wọ́n yọnu ọ̀tọ̀ ni wọ́n fa omi sí mú bó tilẹ̀ jẹ́ wípé omi ẹ̀kún ọ̀kan ni wọ́n fi yọnu lẹ́ẹ̀mẹ́ta omi ẹ̀kún ọ̀kan wọ́n sì fà sí mú ní ẹ̀mẹ́ta tó àdìsí yẹn ó lè túmọ̀ sí méjèèjì ẹ tún tún àdìsí yẹn wò ó ní mo rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ya yíyọnu àti fífa omi símú wọ́n yà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yìn sì mà igi tó bá yẹ pé fún ọkọ̀ kan la fi yọnu lẹ́ẹ̀kan tó fi pé ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ tó sẹ́wọ̀n pé yíyọnu dáadọ́ a sì fi ẹ̀kún ọkọ̀ kan fa afa omi rẹ̀ símú lẹ́ẹ̀mẹ́ta sẹ́wọ̀n pé fífa omi símú náà ń kọ́ òun náà dáadọ́ tó bá yẹ pé ẹ̀kún ọkàn ńlá lò láti fi yọnu lẹ́ẹ̀mẹ́ta ṣé yíyọnu dádúró àbí ọ̀dàdúró ọ̀dàdúró tó bá ti jẹ́ pé fún ọkàn náà la lò láti fi fa omi símú lẹ́ẹ̀mẹ́ta fífọ omi símú dádúró àbí ọ̀dàdúró òun náà dádúró. ṣùgbọ́n o ẹni tó gba àdéhùn yìí wá òun náà ni wọ́n pè ní Talhatu ibn Musarrif wọ́n ní wọ́n máa pè ní Abu Muhammad àbí Abu Abdillah. tọ́lá yìí wọ́n ní ọjọ́ ọ̀kan nínú àwọn àgbà olùmọ̀ nínú àwọn tàbíì ọ̀kan nínú àwọn àgbà olùmọ̀ nínú àwọn tàbíì ṣùgbọ́n bàbá rẹ̀ Musarrif majhulul hal wọn ò mọ kọ̀ǹdíṣàn tó lòótọ́ láàpẹ ní àkókò rọ ṣé máa hàn kan dáadáa bí ha dáadáa ṣé gbogbo ẹ̀ dàrú lójú àbí ọ̀dàrú mọ́ lójú kọ̀tẹ́ntọ́mà ilé ìnáwó ń ní majhulul hal bí bàbá rẹ̀ ti ṣe rí nù ẹsẹ mọ̀gídí mọ̀júbólò ha tó bá ti wọnú hadith hadith yẹn yọjẹ bọ̀ọ̀yì because I need láti mọ everybody in detail fi Abbas ìlú kọ rẹ̀ ń jẹ́ bàbá rẹ̀ kọ́ Qamaruddin ìlú wo Lagos Abbas kílẹ̀ máa ń parẹ́ olódodo ni tó máa ń purọ́ lẹ́ẹ̀kan láàrin kékeré. ṣé ní tó bá kọ́ ọ́ lẹ̀ yín máa rí ká yín máa rí ká àmọ́gbà mi tó bá kọ́ nǹkan lẹ̀ níbi parí máa dàrú máa lójú à ẹ sọ̀rọ̀ àbájáde rẹ̀ sẹ́mi kó lọ́kọ́ ara rẹ̀ kọ́ tó bá yẹ pẹ́ lómi lọ́kọ́ ní orí ká ní kò yẹ tàlébù gbogbo ẹ̀ wá dàrú máa lójú sòtò bá ti dàrú mọ́ lójú báyìí wọ́n sọ yìí pé mọ́bìtù ni ọ ẹni tó máa ń há nǹkan tó máa ń sọ ń tọ́ba ha làákín kọfí ọgbọ́ tí há nǹkan rẹ lẹ àbí òye wa tò nípa àdéhìí kan gbọ́dọ̀ àdàdà kí tí yẹn tó máa ń ṣe ń gbé tẹ́ pé àyà gan wọ́n mọ̀ fi ṣeré oníyàwó lẹ́dínà àmọ́ ọ̀pẹ̀ ọ̀wọ́ àwọn afẹ́rẹ́ rọ́ṣọ̀lá. وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله أي من هو أو كما قال الله <laughs> يا بكي إيه سيجاوي باباي أنا إذا إيه ما جنوا يجي كوابوسي أعوذ بالله ninu hadi wọn sọ gẹgẹ bá nàbẹsùlá àti sọlá ti sọ ni wọn sọ gàtú àpapọ. torí délé bàbá rẹ̀ wọ́n ní bàbá yẹn majhulul hal ni tó ń torí délé wọn ló fa wàhálà ó túmọ̀ sí pé ìyẹn lè gbà wọn lọ́dọ̀ bàbá rẹ̀ ìyẹn lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ gẹ́gẹ́ bá ṣe rí igbó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wa tí wọ́n ń ka biography wọn ẹ̀rí pé ad-durusul awwaliyya lè ti tíra tọ̀ fídìí yẹn o àwọn ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ bàbá wọn ti mọ̀ nǹkọ́ kẹ́ẹ̀bí kíkọ́ kíkẹ́ Al-Qur'an mímà nípa mímà ọkọ àti mímà ká ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ bàbá wọn ti mọ̀ nǹkọ́ ṣùgbọ́n àwọn bàbá wọn wọ́n ti padà fi wọ́n lẹ̀ lọ ẹlòmíì nítorí kéré nínú dàgbà látàrí tó bàbá sa, ẹ̀jẹ̀ kọ́ lọ kẹ́kọ̀ọ́ ń bomi gan ọ̀pọ̀lọ́ gan. torí délé ọgbà wa látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà gbà látọ̀dọ̀ bàbá tiẹ̀ náà. ṣùgbọ́n ìdílé tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ike bàbá rẹ̀ yẹn majhulul hal ni ẹlòmínà tún bẹnu sánàdì yẹn àwọn náà sáfà wàhálà. ìjẹ́ tó bá yé wa yìí wọ́n ní da'if àti sọ. So. ike gbogbo ìgbà tí Hafiz ibn Hajar rahimahullah tó máa mú ẹgbà wọ́ọ̀rọ̀ wá fún wa wọ́n máa ṣàlàyé báwo ni ìdájọ́ ọ̀nà táàdì fìyẹn gbà wá ti ṣe nítorí kọ́kàn ó lè bá ṣe kíni kó lè bá a balẹ̀. lọ ẹ̀ka àwọn o gbogbo ìgbà bá ti sí kan tó bá sọ ìka sọ pé sọ sí kan tó bá bọ̀ sọ pé irú rẹ̀ náà làwọn Sheikh Al-Albani rahimahullah ta'ala làwọn náà wá sí. wọ́n ní hadith yìí lẹ̀ tọ́ ǹjẹ́ lílẹ̀ tàbíìsì yìí lẹ̀ tó wá túmọ̀ sí pé òfin tó mú wá kìí sófin. ǹjọ́ mú wá ní pé anabi sallallahu alaihi wa alihi wa sallam wọ́n ya yíyọnu àti fífa omi símú wọ́n yà sọ́tọ̀ọ̀tọ̀ gbogbo wa náà ní títà máa ń sálọ àlábò là máa ń ṣe tá a máa yà sọ́tọ̀ọ̀tọ̀ ni àbá máa ṣe pọ̀ ẹgbẹ́ majority majority àwọn mùsùlùmí pàápàá láwọn agbọn ibi tó jẹ́ pé tọ̀ kò sí màá náà lọ títí ọ̀kọ̀ọ̀kan ni wọ́n yọ ọ́nú wọ́n yọ ọ̀kan wọ́n fomi sínú wọ́n pàtà torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n á dùn àwọn èèyàn tó jẹ́ pé àwọn ọmọ ní kò fi ọ́ tó bá jẹ́ pé ọba ọwọ́ pàṣípì orí ti kejì yẹn ìwà náà ló sì kírun fún wa ẹlòmíì ní máa ṣe èméjì pété ìmáàmù tó fi ṣe fáwọn sọ́dà àbí ọ̀dà tó rí àlọ́ alátòsí inú ti ẹ̀yẹ yẹn nítorí pé ìdá àwọn ọmọ làwọn làwọn expect kó jẹ́ pé ìwọ náà ń kọ́ ìlò ṣe so ṣùgbọ́n ìwọ o ti mà jù wọ́n lọ o ti wà advance jù wọ́n lọ so ẹni tó sẹ́kù ní kókò ṣàlàyé fún ọ nítorí pé téèyàn bá ti gbá láàyè kò lè bá wí so ṣùgbọ́n tó bá ṣàlàyé fún yóò yí ọ náà àtàkùnlẹsẹlẹ àtàkùnlẹsẹlẹ hadith yìí kò fẹsẹ̀ rìn lẹ̀ kò túmọ̀ sí wípé òfin yìí ń kọ́ kò fẹsẹ̀ rìn lẹ̀ nítorí pé òfin yìí kan náà tún wà nínú àwọn ẹgbàáwọ̀ ọ̀rọ̀ míì gẹ́gẹ́ bí ẹgbàáwọ̀ ọ̀rọ̀ Usman àti ẹgbàáwọ̀ ọ̀rọ̀ Ali radiyallahu anhuma àti ẹgbàáwọ̀ ọ̀rọ̀ àwọn míì láwọn ọ̀nà tó ti báwọn náà tún fẹsẹ̀ rìn lẹ̀ níbi tí ti sàlàyé àlùwalá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti ṣàfihàn nínú àwọn àlàyé wọn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ọ̀tọ̀ ni wọ́n yọnu ọ̀tọ̀ ni wọ́n fa omi sí mu. ìrẹ́ la sọ pé àdàmù dalilin mu'ayyanin la yastalzimu àdàmà madlulin mu'ayyan. ìjẹ́ tí lè bá yé wa tí àdéhùn ti tọ́ka sí wípé ànábì sallallahu alaihi wasallam wọ́n yọnu lọ́tọ̀ wọ́n sì fa omi sí mú lọ́tọ̀ àti sàlàyé kí wọ́n yọnu lọ́tọ̀ ó lè túmọ̀ sí wípé omi ẹ̀kún wọn mẹ́ta ni wọ́n kò fi yọnu lẹ́ẹ̀mẹ́ta ó sì lè túmọ̀ sí wípé omi ẹ̀kún wọn kan ni wọ́n fi yọnu lẹ́ẹ̀mẹ́ta ó sì lè túmọ̀ sí wípé omi ẹ̀kún wọn mẹ́ta ni wọ́n fi fa omi símú lẹ́ẹ̀mẹ́ta ó sì tún lè túmọ̀ sí pé omi ẹ̀kúnwọ́ kan ṣoṣo ni wọ́n lò láti fa omi tí mú lẹ́ẹ̀mẹ́ta agbọ́ omi ẹ̀kúnwọ́ kan ni wọ́n fi fa omi tí mú lẹ́ẹ̀kan nípa àtẹni tí ọmọ ká yọnu sí ká fi omi sẹ́nu ká sì gbó sùkùsùkù ká tún á fọwọ́ ọmọ ká pẹ̀lú ẹ̀ ó ṣeéṣe àbí òṣèṣe tó bá yẹ pé ẹ̀ẹ̀mẹ́ta ńlá bá bomi lọ́tọ̀ọ̀tọ̀ láti fi yọnụ ó ti tẹ àbí ó ti ó ti gbàtọ́ bomi ti fi gbé ẹnu rẹ sùkùsùkù ó ti tún fi ọmọ àtàrí ó fi tẹ̀lé dànù. sòṣùgbọ́n ìgbà tí a bá fi omi ẹ̀kún ẹyọ kan tá a bá fi yọnu lẹ́ẹ̀mẹ́ta ǹjẹ́ ó pé yẹn sẹ́nu sùkùsùkù tómi sẹ́yìn máa bí èèyàn ti sọ omi bí èpẹ̀ pé pádànù yọ yọ dànù àbí òní yọ dànù torí ẹ̀ kẹ́ni yìí yọnu lọ́dọ̀ sí i. tá a bá ní ó é ṣe kọ́tẹ́gbà ó torí pé dìlálẹ́ tó ètò hànú àdéhùn pé méjèèjì náà lọ́tọ̀ sí. ọ̀dà tó bá jẹ́ lè túmọ̀ sí pé ọ̀pá sí ẹnu lẹ́ẹ̀mẹ́ta. òtù dànù ṣé tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé kò lè ṣe ṣe ká ṣe kí ni ká fi ọmọ àká wa ká fi yọ ká fi gbo ẹnu wa àyàfi tó bá sọ pé òkè kí ló gbóná nínú ká fi ọwọ́ ọ̀tún gbomi káwa máa fi ká àbọ̀dá mùsùlùmí ẹ̀sùn mùsùlùmí àwọn ti bọ́nu pé ni so ǹjẹ́ tó bá kí wọ́n á ṣé yíyọnu lọ́dọ̀ yín oníkàkà bomi sẹ́nu káàsì fi gbónú káàtú dànù àbí yíyọnu lọ́dọ̀ yín oníkàkà bomi sẹ́nu káàfi gbónú káwá tún fi ọmọ ká káàfi gbó ẹnu wa. Nàá káṣe ṣùkùṣùkù káàsì tú dànù onìkan ní yíyọ ẹnu. eléyìí tó túmọ̀ sí pé fífi ọmọ káàsì kọ́ ajẹ́pàṣẹ jù ni. láti jù ni àbí òwúrò òwúrò àwọn olùmọ́ni kò burú ètò àtẹ̀jù nítorí wípé yóò ṣe àlékún kẹ́nu tó mọ́ àti sọ nínú hadith anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam lawla an ashqa ala ummati la amartuhum bisiwaki inda kulli salat nínú riwaya inda kulli wudu tí ìbá ti káwọn náà bá la wàhálà bójú àwọn lọ́rùn àwọn ọba pa wọn láti ike kí wọ́n máa yọnu ni nígbà tí wọ́n bá ti gbogbo òun. nínú ẹgbàá ọ̀rọ̀ mi nígbà tí wọ́n bá ti gbogbo àlọ́ àlá tó kò sí pákó tó lé rìn ọmọ kan kọ́ alihamudulilayi ń bẹ àbí òsì ń bẹ tí ẹ̀ bá tún fi ṣe ọ̀dà àbí ọ̀dà ọwọ́ nínú wọ́n ní eléyìí ó ní kí ló dé tẹ̀ ẹ̀ máa wá bá mi rẹ̀ pọ́n ẹ̀yin náà máa pété yín bá funfun bá ẹ̀yìn tó bá jọrọ ẹ ẹ lè ẹ lè rẹ́rìn abẹ ẹ lè ẹ ní lè rìn ẹ lè rìn àmọ́ tí yín bá fọ ẹ rìn ẹ wà lọ èèyàn ọmọ fọwọ́ díẹ̀ lu sẹ́mi pé àmì pé eyín yọ ìyẹ káwọn èèyàn rí torí ànábì sọmọ bá àyìn sẹlẹ wọn ní kí ló dé tó fi jẹ́ pé gbogbo gbàtẹ ìbá yọ sí mi ẹ máa yọ sí mi pẹ̀lú eyín pípọ́n tí ìbá ti kí n má bàa la wàhálà ọjọ́ mi lọ́rùn ìbá pa wọn láti pẹ̀lú pé kí wọ́n máa rin pákó níbi gbogbo oorun nígbà tí wọ́n bá ti gbogbo ọ̀hún àbí nígbà tí wọ́n bá ti gbogbo àlùwàlà. tó tí mi máa ń fọmọ ká rẹ̀ sí fọ́kẹ́yì ọ̀dà ṣé ìgbà tí bá ní yíyọnu ó ti tó kápẹ́ yẹn yọnu kéèyàn fomi sẹ́nu kó sì gbó kó tó tu dànù ṣé gbígbóyún náà mẹ́jẹ̀mú ni àbí èsì mẹ́jẹ̀mú kèsì mẹ́jẹ̀mú tó àjẹpẹ́tà bá kàtí fomi sẹ́nu ká sì tu. débẹ̀ ni ẹtọ gbígbóná là ń sọ yẹn ká ṣe sukusuku ṣe májẹ̀mú ni ká sukusuku láì dẹ̀ ṣe májẹ̀mú ni májẹ̀mú ni wàhálà yìí kí wọ́n bá sọ̀rọ̀ omi sẹ́nu tí mo tú dànù ẹ̀ ń tí ì yọnu bẹ́ẹ̀ yìí kìtàbí ẹ̀rí rẹ̀ dà torí ẹ̀ alimami Nawawi rahimahullah ta'ala. wọ́n ní àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ àwọn sọ yìí pé tá a bá ti bomi sẹ́nu tá a bá tú dànù fàkọ́ tà mọ̀bọ̀mọ́bọ̀ náà àti yọnu. wọ́n ní apá kan nínú àwọn tó tẹ̀lé mẹ́ta abúlé mẹ́mi Ṣafi'i àti àwọn míì àwọn sọ pé láà àyàfi ká tó gbó ká gbó lẹ́nu wa pòpòpòpò kó tó di pa tú dànù. Al-Imam Shawkani rahimahullah wọ́n ní tí a bá padà sínú àwọn dictionary á rí i pé ọ̀rọ̀ kejì òun ni wọ́n pè ní màmúmáwá nítorí pé al-khilafu fi hadha lughawi yàtọ̀ sí pé ìyàpọ̀ ẹnu tí ó wáyé bì látàrí ìtumọ̀ èdè ni ẹjẹ́ àpadà sínú àwọn dictionary sínú dictionary wọ́n ní yíyọnu òun náà ní ká fomi sẹ́nu ká tún wá gbó sùkùsùkù ká tún dànù àjẹpẹ tíyàn bá sùkùsùkù rẹ̀ kò tí ì sékéni kò tí ì yọnu a sì ti mọ̀ yín pé ká ṣe sùkùsùkù kọ̀tàkó sísọ omi tó wà lọ́wọ́ wa ṣùgbọ́n ká ṣe sùkùsùkù tó fi ọmọ àká wa gbó ẹnu ọ̀tà kókó mìíràn sẹ́kù kò ní fún aláǹfààní àti lè fi omi ẹ̀ fún ọ̀kan yọnu lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta. eléyìí ni hadith alákọ̀ọ́kọ́ èyí tí al ibn Hajar fún ọmọ fún wa fún ọmọ wa fún wa níbí báyìí nípa pé á fi omi ẹ̀kún ọ̀kan àti wípé á ya yíyọnu sọ́tọ̀ fífa omi símú yọjọ tọ̀ wọn ní papọ̀ àti tí ma bó ti ti lè wáyé àti tí ma bá dé sí ipò bá lẹ àtúnláwọn àdéhùn mi tó ṣe pé kíni wọn mú ìtumọ̀ kan náà wá táwọn ṣe kíni wọn fẹsẹ̀ rinlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn àdéhùn tó tọ́ka sí àlàyé tí ń bọ̀ yìí òun lọ pọ̀ jù àwọn ni wọ́n sì fẹsẹ̀ nílẹ̀ jù. wọ́n gba ìgbàwọ́ rẹ̀ lẹ́ẹ̀kejì wá láti ọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu. ẹ̀yìn sì ti mà sínú àwọn sàábí tó pọ̀ jù tí wọ́n gba àlàyé nípa àlùwàláwá arí Uthman atọ́rí dání Ali ibn Abi Talib radiyallahu anhu atọ́rí dání Abdullahi ibn Zayd ibn Asim radiyallahu anhu atúrítà ní Abu Hurairah radiyallahu anhu gbogbo àwọn sábẹ́ yìí wọ́n gba àlàyé bá nàbí sallallahu alayhi wa sallam bí wọ́n ti ti ṣe àlọ́ àláwa. wọ́n ní ẹgbàáwọ̀ ọ̀rọ̀ ti àlì radiyallahu anhu òun wá wá fi sifatil wudu nípa àlàyé àlọ́ kí ló dé tí al ibn Hajar ti ń jáde sí yẹn fún wa kéékèèké kéékèèké àtìgbà ọ̀la ti ń gbọ́ hadith Uthman àtìgbà wọn láti ń gbọ́ hadithi ali radiyallahu anhu radiyallahu anhu Uthman kẹlẹ́rì àtìgbà wọn láti ń gbọ́ hadithi ẹnì kọ̀ọ̀kan wọn ẹ̀rì kó ti pẹ́ wọ́n ń já kéékèèké fún wa wọ́n ń já kéékèèké fún wa kí lọ́kàn nítorí pé àwọn hadithi yẹn gùn gan sẹ́mánì gbogbo ẹ̀ làwọn máa mú wa láyé kọ̀ọ̀kan ẹ̀ nítorí wọ́n apàtà àti mú wa bì níbi báyìí sẹ́mi pé síra wọn ti tóbi jù tó bẹ́ẹ̀ náà lọ́yẹ̀ká wọn náà máa ṣe ìwọ́n kàn fẹ́ kọ̀wé ìwé tó ṣe pé báyà gbogbo ẹ̀ gan tá a bá yọ mùkàràrà àwọn tó ń repeat tá a bá yọ kó ń bẹ kò gbé òní ju fifteen pages lọ ọwọ́ àlọ́ kó àwọn sàrà okó kún okó kún okó kún ọwọ́ àdó hundred and fifty pages wọn ni mo ṣe tíra kan masha allah pages mélòó ni one fifty pages gbẹ kẹ́ni nígbà tá a máa ń kà kó nígbè sú wa torí pé àdéhùn ó fi wí lẹ́ẹ̀kan ó tuntun wí péjì káàbọ̀ nílà àdéhùn yẹn wọ́n wá wí péjì káàbọ̀ lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún ẹ dákun ṣé gbogbo ẹ ó tó péjì kan kò tó péjì kan minus fourteen ẹ kó di péjì kan nu péjì kan pé so àwọn àlùmọ̀tì one hundred and fifty page ó ṣe kankan ibi tó o nílò nìkan lọ́mọ mú wa pé èèyàn máa ń ṣe because téèyàn bá ń kéèyàn máa tara àwọn inú tí ó sì mú ọ ṣe bẹ́ẹ̀ kókó jẹ́ pé gbogbo tó o sọ nínú gbogbo péjì kọ̀ọ̀kan yóò jẹ́ new issue ètò pé yóò ẹni tí ń kàwé láti kàdé parí ti sọ náà ni wàláhì èèyàn wo ni èèyàn tó gbòòrò ti mi fa tó sẹ́yìn náà bá máa kàwé sẹ́yìn bá máa kàtìrà bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́ máa ti tó sọ kíná sọ kíná sára sára ẹ̀ jẹ́ rìpítì nǹkan ẹyọ kan kó ti wá pọ̀ jù tó ti wá pé àdìsẹ́ wọn máa mú gbogbo ìwà fún wa gbogbo gbà wà á lọ sẹlẹ̀. a ti ti mà nínú òfin wípé ẹ̀sẹ̀ẹ̀sẹ̀ẹ̀sọ àwùlá mìíràn tàkì ẹ̀sẹ̀ẹ̀sẹ̀ẹ̀sọ àwùlá mìíràn tàkì yẹn kí kọ́rọ̀ tó sọ máa mú tùmọ̀ tuntun wá òun lọ dáa ju kọjá pé yọ́ọ́ kà máa fún tètò tìṣíwájú lágbára lọ ọ̀rọ̀ tó ń bá ń sọ kọ́ máa mú tùmọ̀ tuntun wá pé kó tún yàtọ̀ sí tẹ̀kan kó tún yàtọ̀ sí tẹ̀kan ó lọ dájú káwé pé ẹ èyí tá a wí nìsín a tún fi kan tẹ̀kan pa ni a tún fi fún lágbára ni ah, ó ti lágbára tẹ́lẹ̀ náà àbúrò ọmọ bàtí kò jẹ́ irú rẹ̀ ní hafiz ibn hajar ṣẹbi àdéhìí ẹ̀yọ̀ kan tó bá fẹ́ mú wa ní oríṣi ọ̀nà mẹ́wàá tó kọ́ọ̀tù lórí tó nílò náà àdéhìí ẹ̀ mẹ́jọ jẹ́ pé àdéhìí ẹ̀ lọ́nà mú wa báwo ní completely wọ́n ní fún mẹ́tẹ́mọ́gbọ̀n lẹ́yìn náà ìní anabi wa muhammed sallallahu alayhi wa sallam ni wọ́n yọnu wọ́n tẹ̀síra tẹ̀lẹ́sẹ̀n wọ́n sì fa wọ́n fẹ́ omi èyí tí wọ́n fà sí wọn wọ́n fẹ́ jáde lẹ́ẹ̀mẹ́ta yóò má bọ́ mébú wọ́n yọ ẹnu wọ́n yẹ wọ́n sì fẹ́ omi tí ó wà nímú wọn jáde mínà lùkẹ́fẹ̀ lẹ́dí ọ̀kùnrin mínú hólmẹ́ẹ́ pẹ̀lú ọwọ́ kan tí wọ́n fi bomi tẹnu àti tìmú ọwọ́ tí wọ́n fi bomi tí wọ́n fi yọnu náà ni wọ́n lò omi tó wà nù ọwọ́ náà wọ́n lò láti fi sékéni láti fi fẹ́ omi tó wà mú jáde ṣe láti fi fa omi tó wà mú jáde láti fi fa omi tí mú ni àbí láti fi fẹ́ omi tó wà mú jáde kí wọ́n á tí wọ́n fi wá lò láti fi fẹ́ jáde ṣé ìjọ fàámu ó tún fẹ̀ sínú tọwọ́ rẹ̀ pé kíni eléyẹn wọn ní òun lọ́wọ́ abúláwù òun lọ́wọ́ abúláwù yẹn ni pé ìtumọ̀ rẹ̀ dópin ju kí wọ́n sọ wípé o fi fa omi sí mu lọ wọ́n ṣàlàyé pé wọ́n fẹ́ jáde tí wọ́n bá fà kánú tí wọ́n fẹ́ jáde tí wọ́n fẹ́ kàn fún mi wọ́n rò pé yé wa nítorí pé wọ́n ti fa omi sí mu òní wọ́n fẹ́ fẹ́ jáde àyè wí ó yé gbogbo ẹjọ́ nílàkà àbí òye nítorí pé àlùmàlùmú tẹnumẹtò tó pé tí ọba yé wọn ọba wí àmọ́ ńgbà tó fi kó ti yé tí èsì ti fáwọn dùndú wọn bá sọ̀rọ̀ wọn ò nídìí láti sọ jálẹ̀ àmọ́ tó bá ti kọ́ ọ̀rọ̀ èyí èèyàn tẹmọ pé tẹ bá tó wí fún pé wọ́n fa omi sí mi ó ní fa omi sí mi bá wò fa so ẹ wá sọ láì pé wọ́n mú wọ́n fi mímí wọ́n fi fa àá tó ti possible <laughs> yóò tún ní kẹ́ demonstrate ẹ̀ fún tí wọn náà bá ara yìí lè máa ṣe fún eléyìí ó fi hàn wá ipe àdìsí eléyìí báyìí òun dá lórí ohun tó jẹ́ àtòjì jẹ́ ti àdìsí tó ti síwájú opposite ètò ti síwájú nù because ètò ti síwájú sàlàyé fún wa pé wọ́n yà eléyìí ti sàlàyé pé wọ́n papọ̀. tẹ́ bá wo àdìsí dáadáa yóò fi hàn wá dáadáa. bí àwọn sàbẹ ti ṣe nímọ̀ dáadáa bẹ́ẹ̀ sì jẹ́ ẹni tó farabalẹ̀ dáadáa nítorí pé àwa ní ìtìjọba sáyè sí ni nǹkan ni àti òwò ráyè débi kó wà wò pé nígbà wọn yọnu tí wọn tún fa omi sí mú èso omi kan náà wọn lò ẹ kan náà wọn lò wọn yà ẹ wọn ò ẹ sẹ́wọ̀n kí láyé sẹ́yìn ẹgbẹ́ digital world lẹ́wà àbí bẹ́ẹ̀ kọ́ ni kékeré ni wọ́n fa omi sí mu wọ́n yọnu wọ́n sì fa omi sí mu I don't know detail. fa sòtúbà wà sáábì sùhánà lọ gbogbo nǹkan yẹn ni wọ́n wò fínífíní fún ti sàlàyé rẹ̀ fún wa. ìjẹ́ àdìsí yìí báyìí òun sọ yìí pé wọ́n yọnu wọ́n sì fẹ́ omi tí wọ́n fà sí mu jáde lẹ́ẹ̀mẹ́ta wọ́n ń yọnu wọ́n ń fẹ́ omi tó wà tí mú jáde lẹ́ni tí ń lo omi kan náà fún méjèèjì. ṣé kọ̀tàkù àdìsí alákọ̀ọ́kọ́ sẹ́ni tọ́pọ̀lọ rẹ̀ dínú ọ̀gbìn wa sọ pé eh, you see contradiction contradiction how can it be a divine law? alábọ̀ yín sẹ́mu títí tó yé kí bá wáwájú rẹ̀ yọ dàrú ma lójú àbí òní dàrú òun gbogbo ẹni tó sì jẹ́ dìdìrín ní pera rẹ̀ lọ́lọ́gbọ́n nítorí pé tí o bá kó dìdìrín ọ̀rọ̀ anábì ni ó wá ní contradiction why contradiction àlọ́ alákan là anábì ṣe láyé nù sálọ̀ alákan ló ṣe láyé sẹ́mu kí tí wọ́n sálọ̀ alákan ló ṣe láyé pé yes kọ́ńkínni contradiction but ẹ̀mí ló là anábì sálọ̀ alálàyé sẹ́yìn mà hàn má ṣùgbọ́n ṣùgbọ́n àgbàgbọ́ pọ̀ pọ̀ gan-an fa. ajẹ́ pé wọ́n ti bá ń gbà kan wọ́n tún ti bá wọ́n ti bá ń gbà kan lè bá yá lè jẹ wá. wọ́n ti bẹ́ẹ̀ ni láti ṣàlàyé pé ó lè ṣe báyìí ó lè ṣe báyìí kò ní ìdíkẹ́ ìwà dáṣẹ́ra yín. ìbáwo ni wọ́n ti ṣe báyìí ṣe à kí lọ́pàá tí wọ́n ti ṣe báyìí àdéhùn ni mo rí à ń tó orí tó fi ṣe bẹ́ẹ̀ lómìnà rẹ̀ àti mi àbá àtàwọn tó eléyìí ó túmọ̀ sí pé eléyìí ń bẹ nínú kẹtọ́ náà ti fún wa látara nàbì Muhammad sallallahu alaihi wa alihi wasallam. ṣùgbọ́n àwọn kan wà ó títí pé àgbóyè tí wọn ọ̀há pípọ̀ ọ̀há pípọ̀ tó bá yẹ kó ń sálọ àlá ni pẹ̀lú ẹ̀kún ọkọ̀ kan ó tún wá fa omi sínú pẹ̀lú ẹ̀kún ọkọ̀ kan ẹ̀mí ló ló bomi yẹn ẹ̀mẹ́fà yóò wá sọ fún ọ pé rárá rárá sórí tó ń ṣe yẹn kò mú kò mú kò mú rárá tó ń ṣe lọ́yẹ̀ kó mú kó bomi ẹ̀kún ọ̀kan kó fi yọnu kó sì tún fàá sí mú kó tún fi yọnu kó tún fàá sí mú kó fi yọnu kó tún fàá sí mú kó tún tó. yá ṣé àdéhùn kan wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ àdìsílẹ̀ tó ní tí ìbá ṣe báyìí ló ṣe àjẹpọ̀ làlùwàlà tọ́ kó sí tó gbogbo nǹkan tí ó rọrùn. a gbọ́dọ̀ sára àgbóyétọ́ hásọ́bìlì fáwọn èèyàn. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. gbogbo ń jọ làwọn alábòyìn lọ́rùn àmọ̀ sọ̀rọ̀ fún àwọn ìṣòro àṣà. tó òfin tẹ́sí fún ọ rọrùn inú sọ́dẹ̀ ni. hànífì tó bá rẹ́nì kẹ́sì ń ṣe gan àǹfààní ká ní màrún tó bá rẹ́nì kẹ́sì ń ṣe tó tàpé tí wọ́n ń ṣe ó ti gbọ́ ọ́nù mọ̀ pé yẹ eléyìí náà tọ́ àbí òye kò ní ìdí ká wá jókòó tì ká wá fa ká máa ṣe fanfa bí ẹni tí ò láti tí ò ní nǹkan kan fàṣìkò jẹ e. torí délé hadith Ali ibn Abi Talib eléyìí báyìí ó ń tọ́ka sí pé anabi wọ́n pa yíyọnu àti fífa omi símú wọ́n pa pọ̀ pẹ̀lú omi kan náà wọ́n pa pọ̀ pẹ̀lú omi kan náà ẹnìkan tó ti nù láyé gba omi ọ̀pọ̀ ló wọn ti ṣe bẹ́ẹ̀ omi ọ̀bá àmọ́ pọ̀ pọ̀ pọ̀ alánàbì ṣe bẹ́ẹ̀ fọ̀kú abẹ́yà lẹ́sẹ̀ wà wọ́n ti ṣàlàyé pọ̀tọ̀ ni torí délé táwọn náà bá ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ àbẹ́ ọ̀tọ̀ ọ̀dà ìgbà tí wọ́n bá fi omi ẹ̀kún wọn mẹ́fà tí wọn bá fi yọnu tí wọn sì fi fa omi sí mu tẹ bá wò ó sí ẹkún àtẹ́lẹwọ́ méjèèjì táwọn ẹbí wọn fi sọ̀rọ̀ alátàpẹ ní mọdù ṣé ẹ lè yọ mẹ́fà yẹn bẹ abẹ lè yọ tẹ ẹ lè yọ abẹ lè yọ a lè yọ torí tí wọn bá ní omi tó wù lẹ́ẹ̀mẹ́fà kí ti fẹ́ kún wọn ìyẹn ni pé kọ̀ bá wà tó ró báyìí ọ̀sá bu òun lọ́tọ̀ sá eléyìí ọ̀kan o tún bu mí lọ́tọ̀ méjì nù ojúkú mi lọ́tọ̀ mẹ́ta nù ojúkú mi lọ́tọ̀ ẹ̀kẹrin ẹ̀ka àwọn ẹ̀kẹfà tuntun gba lérò rẹ̀ gbogbo ọ̀nà tó bá gbà sàlù àlá gbogbo ẹ̀ náà mọ́ọ̀dì lànà bisimilá àdùsílẹ̀ ni wọ́n máa lò ẹnìkan sọ pé ẹ́ nípa ní bisimilá àdùsílẹ̀ ọlọ́run bá máa mú mi ẹ́ ti púpọ̀ fún mi wọ́n máa lò kò ní tán àlọ́sùlù ah, ah, làádẹ́ èyí tó jẹ́ òfin ni pé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbẹ́fà náà fi ń sàlàyé òfin fún wa ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fún ọ tó ṣùgbọ́n pa pẹ́ńtì ń sàlàyé òfin fún wa kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí káàlì bá a mọ̀ yìí pé àlẹ́ tẹ̀sọ́ọ̀dù tẹ̀lẹ́ ìmọ̀lóòbọ̀ kéèyàn jẹ́ ní tó ṣe pé yọ máa ṣe ìwọ̀ntúnwọ̀nsì yọ máa ṣe economic nínú lílo omi ọ̀nbẹ nù kàtà àfẹ́ nínú kíni nínú àlùwàlà. tẹ́ bá wo àdìsí ẹlẹ́kẹta في عبد الله بن زيد بن عاص اني كنا في تكياته في حديث علي ابن ابي طالب رضي الله عنه يا تصيب اقبالي كنت سوف يفعل ذلك ثلاثا ترك حديث علي رضي الله عنه من الكف الذي يأخذ منه الماء تبوا حديث oni pẹlu ọwọ tí wọn fi gomi omi tí wọ́n kò sọ́wọ́ kàn òun náà wọ́n fi yọnu òun náà ni wọ́n fi fín wọ́n fi fa omi sí mu. tẹ́bá wọ àdìsí abdullahi bin zayd ó ní anabi sallallahu alayhi wa sallam sàmàgùmáfà wọ́n yọnu wọ́n tẹ̀sán wọ́n ti fa omi sí mu mẹ́ńkàfin wáhid pẹ̀lú omi ọwọ́ kan. يفعل ذلك ثلاثا أنا بسبيل متى قلت ما تكون أبو ميوة كلام له tí ẹ súnmọ́ pé wọ́n bomi ọwọ́ kan náà lẹ́ẹ̀mẹ́ta àdìsí àrí ìrọ̀lẹ́ ìwọ àbánu súnmọ́ yìí pé omi ọwọ́ kan ṣoṣo ni wọ́n lò láti fi ṣèkìnnì láti fi yọnu òun náà wọ́n lò láti fi fa omi sí mu. padà sódò àwọn olùmọ̀ nípa tá a bá ti àlùwàlá kọjá pa àyà lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ ní yíyọnu ọ̀tọ̀ ní fífa omi sí mu kò burú pé ká bu omi kọ̀ọ̀kan fún yíyọnu lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká sì bu omi kọ̀ọ̀kan fún fífa omi sí mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan èyí tí ó túmọ̀ sí pé ẹ̀mí ló láàbò ẹ̀mẹ́fà ẹ̀mẹ́ta fẹ́nu ẹ̀mẹ́ta fún kò sì burú kọjá pé ẹ̀kan náà la bomi fún yíyọnu lọ́tọ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀kan náà la sì bomi fífa omi sí mú lọ́tọ̀ lẹ́ẹ̀mẹ́ta wọ́n ní kò burú. apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ báyìí wọ́n lé léyìí òní súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé hadithi Uthman. àti hadith ali radiyallahu anhuma gbogbo wọn sàlù àlá láti tó fẹsẹ̀ rìn lẹ̀ yàtọ̀ sí hadith ti Talha ibn Musarrif hadith ti ali àti ti Uthman radiyallahu anhuma ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ tó àwọn sì sàlàyé níparí hadith wọn yìí pé ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallama yatawadda'u hakadha mo rí ànábì Muhammad. sallallahu alaihi wasallam tí wọ́n ń sàlù àlàbà yìí. a sì ti mà wípé ar-rasul sallallahu alaihi wasallam la yaf'alu illa al-afdal pé ànábì òní ti kankan àbíkọ́ dé ìtọ́ lọ́la jù torí ẹ̀ apá kan nínú àwọn fuqaha àwọn di eléyẹn àwọn míì nínú àwọn fuqaha wọ́n ní as-sunnatu al-jam'u baynahuma wọ́n ní ìdí ti sunna ni pé kápá méjèèjì pọ̀ àtẹnu àtẹmú wọn lò ní sunna nítorí àwọn àdìsí rẹpẹtẹ tó wá látọ̀dọ̀ Ali látọ̀dọ̀ Abdullahi ibn Zayd radiyallahu anhuma gbogbo wọn wọn sàlàyé gẹ́gẹ́ bó ti dẹkọ ànábì sọlọ àtàwọn míì wọn sàlàyé bó ti dẹkọ ànábì sọlọ àtọlà máa ń pa méjèèjì pọ̀ wọn ní kódà gan ìgbàwọ ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Ali radiyallahu anhu nìkan nípa pípa méjèèjì pọ̀ pẹ̀lú mi wọn ló tó mẹ́fà tí gbogbo ẹ ti fẹsẹ̀ rìn lẹ̀ sókè wọn lọ sẹkù kọ́dà tẹ́ bá wọ ẹ̀gbà wọ̀rọ̀ ti abdullahi bin zayd bin asim yìí ẹ̀rìkì muttafaqun alayhi bukhari àti muslim gan ló tún gbà wá. torí ẹ̀ wọ́n sọ pé òun ni aktharu turuqan wa athbat ọ̀nà tó gbà wá pọ̀ jù òun ló ti fẹsẹ̀ rìn lẹ̀ jù. torí de lẹ́yìn àwọn sọ pé òun ni sunna ṣùgbọ́n ìtọ́dọ̀gba ni ká sọ pé gẹ́gẹ́ bí alḥafiz ibn hajar fúnra rẹ̀ tó kó tírà ìjọ bẹ́ẹ̀ ti ṣe sọ fún anu fathil bari wọn lé anabi sallallahu alayhi wa sallam wọn ṣe léyìí wọn tún ṣe léyìí ní libayan aljawaz wọn ṣàlàyé gbogbo ẹ̀ nítorí àti fi hàn wá pé kò sí ìta àtẹtí ọ̀tọ̀ kò sí ìta àtẹtí ọ̀tọ̀ walakin ibn Taymiyyah rahimahullah nípa tó jẹ mọ́ báyìí àwọn fún wa ní píríncípù kan tá wọn nígbà tí àlàyé méjì mẹ́ta tó bá ti wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nípa bá ti máa ṣe nǹkan ẹyọ kan tí gbogbo àwọn àlàyé yẹn ti fẹsẹ̀ rinlẹ̀ ká mọ̀ pé ń bẹ nínú tàmáàmì súnná àtẹnuwéyà tí kíkà máa ṣe síra wọn kọjá pé ń gbà kan báyìí láti tó bá dìgbà mí báyìí láti àpèjúwe rẹ̀ òun náà ni àtàhíyà níbi irun nígbà tí wọn bá ti àtàhíyá ti tó wá látọ̀dọ̀ Ibn Mas'ud ìgbà mi ò lè ṣe tó wá látọ̀dọ̀ Ibn Abbas tó bá di ìgbà mi ò lè ṣe tó wá látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu. bákan náà ìrun pípé a lè fi pípé Bilal wà ìrun pípé Abu Mahdura wà bákan náà ìrun pípé ó tún wà ti Abdullah ibn Zayd ibn Abdi Rabbih ètò kàfún Bilal. tọ́jú ẹ̀rọ pípé bìlá ṣùgbọ́n láwọn agbọ̀nbì kan irú ìkọ́mà tí wọ́n sọ fún abdullahi ibn zayd ibn abdurrabbe ẹ̀rí pé bí ìrún pípé gàdá yìí allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ẹ̀ṣẹ̀rọ ńlá la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah hayya ala salah hayya ala salah hayya ala falah hayya ala falah قد قامت الصلاة قد قامت الصلاة la ilaha illallah wọn lè tó dáa dunu sunna ní kíkà máa ṣe wọn síra wọn ẹsìn kíkà máa ṣe wọn síra wọn yóò jẹ kí àbọyé wa kọ fẹ yàtọ̀ sí kọjá pé oríṣi kan náà là ń ṣe gbogbo gbà nítorí tó bá kó oríṣi kan náà là ń ṣe gbogbo gbà níjọ́ tẹ́ bá fi lè ṣe irú eléyìí ẹ̀rí kọ́ ló ń lọ sàkó mọ́sálásí ni pé òfìfẹ́ bàrún wa nítorí pé wọn ò ní ẹ̀sìpírẹ́ǹsì pé bóyá wọn lè ṣe kọ́ ọmọ bẹ́ẹ̀. sòtìbá ń sún oorun pípé tí abo màbúrò ẹ̀rí pé kankan bẹ́ẹ̀ wọ́n ń pè ní kíni àtàrjíyà Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah ashhadu an la. tó gbé jù nínú pé yẹn tẹ̀lé súnà nàbẹ̀ Muhammad sọ̀rọ̀ wà lóyún. tòlókọ́sọ̀ máa jẹ́ kórìí sí garaja neglect àwọn yòókù. njọ́ tí wọ́n gan fúnra rẹ̀ tó bá bọ́ síbi tó ti ń lò mí ọ́ àwọn fẹ́rù kílélẹ̀ kí wọ́n lọ burú súnà sọ eléyìí ní tó dáa tó jẹ́ pé bóyá ń gbà kan ọ̀sàlù alá ọ̀yọ́nu lọ́tọ̀ òfin mú lọ́tọ̀ ìgbà kan ọ̀sàlù alá omi tó lò láti fi yọnu náà ló lò láti ṣe kíni láti fi fi mú torí kọ́mọ̀bà jẹ́ pé àwa gan wàá di mí nà lọ́gàfẹ́lẹ́ nínú àwọn afọ́nukọ́ra because tó bá yẹ pé kankan ló fi kọ́ra tó bá fi mára jù tuntun tó bá fẹ́ sèmi kò tún máa wò pé táwọn èèyàn máa wọ̀ ọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni so wàhálà tó bá jẹ́ kó ń ṣe lé ẹ̀ ń ṣe lé yìí kí ni dọ́ àbẹ̀ ẹjọ́ wá rí bórí wọn bí ọ́ lè ló sàlà sùn náà ṣe lé yìí ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ mbẹ́ o. ọ̀dà àwọn ẹjọ́ sọ pé ọ̀kan ni ká mú kì í sọ̀kan à kò sí ètò òṣèjú ó burú kó sì má ti wọ́n síra wọn òun náà nìyẹn ohun tó dáa jù. tọ́ ǹjẹ́ o tó bá wá jẹ́ bẹ́ẹ̀ báwo láti wá máa ṣe nígbà tí a bá fẹ́ lo mìkánná tá a bá fẹ́ lo mìkánná láti fi yọnu láti fi fímú tá a bá fẹ́ lo mìkánná láti fi yọnu láti fi fímú oríṣiríṣi ọ̀nà ló lè ṣẹlẹ̀ o lè yọnu lẹ́ẹ̀mẹ́ta náà ọ̀yọ̀nu ó sì fi mú ẹ̀kanu wàá tún yọnu wàá tún fi mú ẹ̀kejì ní omi kan náà ni o wàá tún yọnu wàá tún fi mú ẹ̀kẹta láti mà níbẹ̀ yíyọnu kò bùkátà kásìkìnnì káfọ́n máa ká káfígbó ẹni tẹlifóònù kan la lò ní láti fi yọnu lẹ́ẹ̀mẹ́ta láti fi fímú lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n wọ́n wọnú ara wọn wọ́n wọ inú ara wọn so ẹgbẹ́ sábì ti ń sọ ni pé omi kan náà wọ́n lò ní ìdàkejì àwọn olùmọ̀ nípa fúk wọ́n tún gbọ́ yé pé bẹ́ẹ̀ ni omi kan náà wọ́n lò wọ́n sì tún lè wọnú ara wọn ètò túmọ̀ sí pé ayọnu àfimú atúpadà yọnu atún àfimú atúpadà yọnu àtúnfimú eléyìí ọ̀kan nù. ó sì ṣeé ṣe pété kómi kan náà tó gbìn yẹn ọyọnu lẹ́ẹ̀mẹ́ta ó sì tún fímú lẹ́ẹ̀mẹ́ta lára omi yẹn náà ọyọnu lọ́tọ̀ ó sì fímú lọ́tọ̀ pẹ̀lú omi wo pẹ̀lú omi kan. ó sì ṣeé kó jẹ́ pé ọyọnu pẹ̀lú omi ẹyọkan. E ètò tí kò fi yọnu náà ló fi fímú lẹ́ẹ̀kan o tún abomi míì o tún yọnu lẹ́ẹ̀kejì o tún fímú lẹ́ẹ̀kejì o tún bomi lẹ́ẹ̀kẹta o tún yọnu lẹ́ẹ̀kẹta o tún fímú lẹ́ẹ̀kẹta gbogbo ẹ̀ ló ti sè ilé ìtumọ̀ sí pé a lè lómi ẹyọ kan fún méjèèjì dájú sọ̀kọ̀ kan lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta a lè kọ́kọ́ yọnu lẹ́ẹ̀mẹ́ta ká tó fímú lẹ́ẹ̀mẹ́ta a sì lè ti wọn lọ́nà tí wọ́n bu wọnú ara wọn tí ó jẹ́ pé ayọnu lẹ́ẹ̀kan àtúnfimú lẹ́ẹ̀kan àtúnyọnu lẹ́ẹ̀kejì àtúnfimú lẹ́ẹ̀kejì ayọnu lẹ́ẹ̀kẹta àtúnfin ìmúlẹ̀kẹta. ó sì ṣe é ti kọ́jọ́ kó mi ẹ̀mẹ́ta láàbù ṣùgbọ́n bá ti ṣe yọnu sọ́gbàrà pẹ̀lú mi àkọ́kọ́ iná la lò yókù láti ṣe kíni láti fi mu bẹ́ẹ̀ náà láti lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà láti lẹ́ẹ̀kẹta oríṣi àwọn àwòrán mẹ́ta yìí ó lè ṣẹlẹ̀ níbi àlùwàlá torí di eléyìí tí ẹ̀ bá ti gbọ́ nǹkan kan yé kó nu àtàgbára láti lò ó a sì ti mà ike sunna anabi muhammed sallallahu alayhi wa sallam onani almubalaghatu filistinshaf kama fa omi sí mu wá dáadáa lópin ìgbà tá a bá ti jẹ́ni tó sekin tá a bá ti jẹ́ni tó gbáwò bàbá lè filistinshaf illa an takuna sa'ima wọn ni kò fa omi mu dáadáa. lópin ìgbà tó ọba tí tó ṣe pé gbogbo yìí yóò máa wáyé ni pẹ̀lú kíni pẹ̀lú ọwọ́ ọ̀tún wa yóò máa wáyé pẹ̀lú ọwọ́ ọ̀tún wa ìyẹn ni pé ọwọ́ ọ̀tún bomi sí ọwọ́ òsì náà ní tẹ̀tẹ̀ iṣẹ́ ọwọ́ omi tó wa jáde iṣẹ́ ọwọ́ òun dá lórí fífẹ́ omi tó wà nínú wa jáde torí délé eléyìí jẹ́ àlàyé ètò wa nípa àwọn àdéhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó sì jẹ́ àgbọ́yé èyí tó ní í ṣe pẹ̀lú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí báyìí ọlọ́run akọ́ràn mi lọ́wọ́ kọ́ràn yín lọ́wọ́ lórí àti máa tẹ̀lé ìlànà anábìwọ̀ Muhammad sallallahu wa ọlọ́run ọba. kó sì wá lọ́kàn nínú ẹni tó ṣe pé yóò nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa tí ó sì máa tẹ̀lé ìlànà rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run bá kó sì wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí ṣe ètò wa

ṣé oníṣègùnjà yẹn ti bá ṣe kó ṣe rà lọ́dọ̀ ṣiṣẹ́ wa ṣé ẹni tó ta jà ṣé nǹkan tó ṣe ṣe àbúrò wà ẹni tí ń tajà àti ẹni ìgbà tí wọn bá ti túká tí wọn bá túká lórí pé mo fara mọ́ tí mo rà mo sì fara mọ́ owó tí mo gbà tó tún kéèyàn tún gbẹ̀yìn wá dá ìtọ́ra yẹn padà bóyá nítorí pé ọ̀tẹ̀ lọ́rùn lẹ́sẹ̀ òfin ṣeré àti fi àwọn àyè míì lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ó ti ti kọjá pé nǹkan tí mo rà yẹn wọ́n padà hàn sí ọ̀tẹ́ kò ní kòkòkòkòkò bá tí mo fẹ́ rà fún un mò ń bùkátà láti pààrọ̀ rẹ̀ àbí mò ń bùkátà láti gbowó mi padà ọ̀tọ̀ nínú òṣìṣẹ́ríà kí n padà wá kí n padà láti gba owó mi dá ẹrù yẹn padà lábẹ́ ń tàǹpẹ̀ ní khiyaru shawr khiyaru shawr òun náà ní í pé ẹ̀sà. E èyí tó wà lábẹ́ májẹ̀mú conditional option wàá ti fi condition sílẹ̀ pé kíní yìí o mo lè dá padà o tí o bá tẹ́ mi lọ́rùn o tó eléyìí tó bá jẹ́ pé ó wà láàrin yín wàhálà wàá dá padà yóò ti gbà. ǹjẹ́ àwọn límìtì iye ìgbà tó o fi lè dá padà. pété ọba ti sí láàrin ìgbà báyìí àjẹpọ̀ parí mu apá kan nínú àwọn kòkò ha wọn límítì apá kan nínú wọn àwọn náà tún límítì ẹ̀ límítì tàwọn ẹni alákòókò kún ju tàwọn ẹni ẹlẹ́ẹ̀kejì lọ. sọ ṣùgbọ́n sábà wò wò lópin ìgbà tẹ́ bá ti jọ ní májẹ̀mú tí ń bẹ ní àbí tẹ́ bá ti ní ẹ̀sà èyí tí ń bẹ lábẹ́ májẹ̀mú yẹn lópin ìgbà tó bá ti pé kò sí jù o lè dá nǹkan padà o sì gbowó rẹ̀ àmọ́ wàá fi kọ̀ǹdíṣàn yẹn lélẹ̀. ọ̀nà míì tún wà tá a tún fi lè dá nǹkan padà òun náà ni wọ́n ń pè ní khiyar al eléyẹn ẹ̀tọ́ àti sẹ̀tà látàrí àléébù ti ń bẹ lára ń tọ́ra kó jẹ́ pé tọ́ra yẹn búrẹ́dì tó o ti sanwó o ti kó ń bẹ̀ ṣùgbọ́n kò ṣe kò ṣe já búrẹ́dì tó fẹ́ máa jẹ́ báyìí òórùn burúkú kankan bù ọ ni búrẹ́dì ti tó jọ mẹ́rin téèyàn bá fẹ́ kí mẹ́yìn ó bu èèyàn gbọ́dọ̀ jẹ́rú rẹ̀ ẹnu ọ̀dà padà khiyar láì ṣùgbọ́n o ti jà náà o ti gé búrẹ́dì yẹn kí ló dé tó gé tó bá yẹ kí sixty naira lọ àwọn ẹni tí wọ́n jẹ́ expert nípa ọ̀rọ̀ búrẹ́dì wọ́n ṣàlàyé fún wa pé tí búrẹ́dì bá wà ní jíjá bó ti já lórí o o ti fi àbùkù ten naira kan lápèjúwe ayọ̀kú fifty naira wọ́n dà padà fún eléyàwó pè ní khiyar al-ayb khiyar mi tún wà tó pè ní khiyar al-ghabr wípé o láyè láti sẹ̀sà látàrí pé wọ́n yàn ọ̀jẹ̀ ìdáńtà náírà mẹ́ta wọ́n wá lọ rà ní thirty thousand nítorí pé ọpọlọ èèyàn tutù tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti prove wípé ọpọlọ èèyàn tutù lèèyàn fi rántí wọ́n ta náírà mẹ́ta ní thirty thousand sábà ti lè púrúfù pé ọpọlọ èèyàn lágbára ni èèyàn ẹ wọn dà owó èèyàn padà gẹ́gẹ́ bíi sàábé tó ṣe pé nǹkan ṣe lọpọlọ tó jẹ pé yìí máa ń ṣe nǹkan ara àwọn fámìlì rẹ wá fẹjọ́ sùn ànábì sọ̀rọ̀ bá àdìsí ṣẹlẹ̀ pé bàbá àwọn àbí ọmọ ẹ̀yà àwọn máa ń lọ ra nǹkan ràkúrà torí bá àwọn kánà fi àkọlẹ torí lílẹ tí ń bẹ nù ọpọlọ rẹ àlẹ́ mi sọ̀rọ̀ bá àlùsọ̀ náà wá gbọ́ pé láti òní lọ tó bá ti dira kankan o wà á máa sọ fún wa pé láàpàlàbà tó bá sọ láàpàlàbà tó bá fi lè gbé délé táwọn ará alẹ́ bá láwọn ọ̀fara máa ẹ̀dá padà gbowó yìí tẹ̀lé yẹn ó fi kìyàrò lọ́bẹ̀ ẹ̀ tó bá tó ọ̀nà bá ń gbọ́ owó àmọ́ pro kọ́kọ́ lọ́ọ̀rẹ́ ni ò dínà tó kù nítorí pé nínú òfin ṣẹlẹ̀ àgérí kan ọ̀pọ̀ o gèrè ọ̀pọ̀ kò sí tó burú ìjọba náírà mẹ́ta kọ ọ̀rọ̀ á ní fifty million òbúrú nígbà tó ti pé ọgbọ́n kò sì máa ń tó ṣe àmọ́ tó bá ti ṣẹlẹ̀ kọ́kọ́ ló ṣe irú rẹ̀ náà wọ́n rí yàn jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni eléyìí ẹ̀ púròdù pé ṣéwé eléyìí ara ẹ̀ tí ọ̀gbádùn ẹ̀ tí ọ̀gbádùn adẹ́pẹ́ dáwọ́ rẹ̀ padà fún un ṣẹlẹ̀ yẹn dá ọ̀nà tẹ̀sílẹ̀ dá ẹ̀ padà ṣùgbọ́n gbà míì ẹni tó bá lọ nǹkan tó ń mà tán so irú wọn yóò ṣera rẹ o tẹmọ pé gbà míì tẹ bá ra jà tó ra nǹkan ní fifty naira tó báyà eighty ninety gan wọn ta ọlọ́run ti látàrí bó ṣe na olùrà fifty naira bóyá ó fi hàn ta ó fi ta fún ẹ fifty naira ọwọ́ àtàrin àwọn ọ̀rẹ́ rẹ wọn á rí wọn á ní kéènì tí ara rẹ tó ní twenty five naira sìnì wọn á gbé àti ah, wọn ti gba mi báyìí wọn ti gba mi báyìí lọ́ba lọ pé ẹjọ́ kíní yẹn mi rà á ó ti rà tí wọn bá fi lè mọ tó ṣẹlẹ̀ ó ti rà àbí òye torípé Islam ó ti ti sọ ẹ̀tọ́ ti ẹ̀tọ́ ọ̀rà bẹ́ẹ̀ náà lọ sọ ìwọ ẹni tí ń tà torípé gbogbo wọn kò sẹ́ni kan tẹ́sí Islam gbà fi kátà kò sí. ẹ̀hẹ́n wọ́n lálébù ń bẹ lára rẹ̀ wọ́n á kó àwọn tó dé spa wọ́n á wò kò sálébù lára rẹ̀ wọ́n fẹ́ yẹn jẹ ni ó ti rà á ẹ̀jẹ̀ ló ti jẹ́ ń o ọ́ kí á nìbẹ̀ rẹ̀ ké. Ànábi tó wá àti náà máa ń lo òrùka kò sì sí tó burú kẹ́ lo òrùka tó jẹ́ ti sílvà ibùn kò bá jọ pin torí pé òrùka ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ àtàrà sílvà máa ti tẹ̀. Ànábi tó wá àti náà máa fi sí ọmọ àka èyí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tààrin lẹ́gbẹ̀ẹ́ ọmọdérin àwọn kan yẹn ìrẹ̀lẹ̀ anábìsọ̀ wà àìsílẹ̀ máa fi sí. ọba àfisí tọ̀tún ọba àfisí tòsí gbogbo ẹ̀sùn náà. ṣùgbọ́n o tó bá yẹ kí wọ́n tẹ orúkọ ọlọ́run ọba sí lára ọ̀gbọ́dọ̀ mú wọlé ẹ̀gbẹ́. ilé ìjẹ̀bù ti jẹ́. àmọ́ sànàbí bá máa ń lo òrùka ọ̀lọ́ba àìsílẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ òdodo kì í sòrùka bó ń fẹ́ yàwó. òrùkọ yé wa ẹ̀sùn pé wọ́n ní ìsìn ó lè jẹ́ pé òrùka engagement òrùka marriage ìwọ máa gbé ká à kéṣeré lẹ́yìn torí kò sínú Islam gbígbé torí pé ọfẹ́ yàwó ìwọ kò kọ́ ọwọ́ ìyàwó kò kọ́ ọwọ́ péjọ́ tẹ bá ti yọ ń kọ́ nǹkan ṣe kò sínú òfin ṣẹ̀rí àbá ó kò ká sọ́wọ́ normally kó o ká wù ọ máa lò ọfẹ́ kò síbẹ̀ tó bá láníyàn kó o fi tẹ̀lé súnà lórí tó bá àdúgbò náà wà á balá dà tó eléyìí ni níta ń sọ òsì gbọ́dọ̀ tí òka tí wọ́n fi rin ṣe nítorí pé anábìsọ̀lá àdìsọ̀lá rẹ nìkan tó fi òka tí wọ́n fi rin ṣe anábìsọ̀lá àdìsọ̀lá kò ojú jẹ títí tó fi fi òka pàdákà sọ̀rọ̀ anábìrẹ́ rẹ̀ músẹ̀ torí délé ọ̀dọ̀ wa lẹ́yìn náà káwọn igi òrùka tó bá fi sọ́wọ́ yẹn ọgbọ́dọ̀ bí òrùka ògùn o ẹlòmínì ti ẹ̀ ń ṣe gbáàmù ẹ máa rí òkà lọ rẹ̀ sí ìlú tẹ́lẹ̀ báyà wọ́n ti pé kó fi sọ́wọ́ tó bá ti sọ́wọ́ tó bá ti pé kíní kan sí àlejànú kan yọ wà máa bá kọ̀wé ẹ̀rọ̀kẹ́ lẹ́yìn a'udhu billah anta muslim ẹ̀sìn mọ̀kẹ́nu hadithi ìlórúkọ rẹ̀ Imran ibn Husayn radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam gbàtọ́ àríkẹ́ nínú ìfúnpá rẹ̀ ó ní kí lélẹ́yìí ó lòun fi sí apá òun ni mínàlù wà lẹ́nà nítorí zakati máa kọ́lẹ̀ báyà ní apá ànábi ẹnzẹ́ẹ̀dá jáde fẹ̀yìn náà aláṣẹ́dé lókè ìlà wàhánà torí kò ní ti àlékún kankan fún ọjọ́ lẹ́ lọ. wàlọ́wọ́ mi tẹ̀wà híyà fi kàmá àfúláṣẹ́ abẹ́dẹ́ tó o bá ti kú sí yìí ń bẹ lára rẹ kò ní sórí rẹ láéláé.

bá bẹ́ẹ̀ ni àdéhùn níbẹ̀ ṣùgbọ́n wọn á ní kó fi sí lọ́wọ́ ẹ́ ẹ̀ kó ká ni wọ́n lè ta àbí wọn lè ta ẹnìkan sọ pé tí wọn ò lè fi sọ́wọ́ kó wọn ti ta sọ̀rọ̀ pé inna Allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ́ bá sẹ̀ kankan léwọ̀ aṣọ owó rẹ̀ léwọ̀ tọ́lọ́ aṣọ pé tó kaba jẹ́ tirin èèwọ̀ ni kọ́ kìí ṣe wọ̀ torí pé tí wọ́n bá ní fi sọ́wọ́ wọ́n lè lo kan. wọn lè lò fún kan tọjọ pé okùn já okùn so já àwa aso kan mọ agbọn bíi òkà àtúntò kan mọ bíi agbọn bíi òkà tó burú kò tó ń torí tàbí sani owó òkà wà wọn ni kò fi so owó orí fún ìyàwó rẹ kò fi so sọdá àti owó dàbí pàǹdà. ó lè jẹ́ funfun yọ̀ọ́ dàbí gbàtà àkí ó la ẹ sọ́ra fún àwọn òkà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gá òkà ògùn ni kọ̀yẹ́ kí mùsùlùmí àwọn àfi sọ́wọ́ àbí ta ló fún ọ bó ló ṣe rí. tí ó ṣe yín lálẹ́ ìkótó di láàárọ̀ ọ̀la ẹlòmíì ti bẹ́ẹ̀ yọ sí pẹ́tẹ́rù ń bà pété òun bá yọ bóyá òun o ní kú àfi tọ́jọ́ kú rẹ̀ bá kú tó kánù ẹ ẹ máa ń tí máa ń ṣẹlẹ̀ ń gbà mí ẹlòmíì ni wọ́n gbérò ká yẹn wọ́n gbé wọlé ìgbẹ́ ibi tó tó wá fẹ́ máa tábà òrùka bá bọ́ sẹ̀dùmọ̀ pé tá máa hàn kí ó sì tó bá jẹ́ kí ó ní kí ó tọ́ lọ́rùn tọ́jọ́ rọ̀ lọ́rùn ìjọjẹ súnà níbi sùnmọ́ àìsùnmọ́ àbórúkọ ọlọ́ọ̀bẹ̀mbẹ̀ sọ ẹ̀kẹ́ gbé wọlé ìgbẹ̀gàn tẹ́lẹ̀ àmọ́ gbà tó ẹgbẹ́ támúdà yá ìlú wọn àti mi rọ́kọ̀ yá ìlú ó kọ àwọn àlejẹnú so ọba bọ bó ṣe bọ tí wọ́n ti ní kọ̀kọ́ lọ yọ́ mi kankan kò bá lọ yàgbẹ́ kò bá lọ sí bọ́ bó ṣe bọ tó ní kó wọn wá báwọn kan ti sàbíà lórí ọba bẹ̀rẹ̀ sí fọ nǹkan kan ó káwọn lórí fífọ́ yẹn àmọ́ gbà tó ti fi bìlíìfù rẹ̀ sí la lórí ọba bẹ̀rẹ̀ sí gbogbo ara tí èmu tẹ́lẹ̀ ọmọ abẹ́rẹ́ sí ohun pé àkókò àtọ́sọ mi lórí púpọ̀ bẹ̀rẹ̀ ìjà lórí bí wàá ọ̀túnlá ni wọ́n lọ síra rẹ lẹ́ni tí ń ṣe ṣírùkù sọnù bàbá rẹ ló fún ọmọ náà sọnù bàbá kínní màmá rẹ ló fún ọ sọnù màmá kínní ohun mọ̀ ọ̀sẹ̀ bọ̀ sọ̀rọ̀ torí délé kọ́ owó kílíà tó bá fẹ́ kó ka sọ́wọ́ kó ka kó sóge àbí òye wa ìnìtumọ̀ kàn án àmọ́ pẹ̀lú àníyàn pé mọ̀ ń tẹ̀lé sunnah Nabi Muhammad sọlọ́wọ́ àdúrà kò sì gbọ́dọ̀ jó òka tí wọ́n fi tí ò tọ́ kéèyàn olóró rẹ̀ dé gẹ́gẹ́ bí ọkùnrin òrùka góòlù kí láti fẹ́ ṣe kí láti fẹ́ sòka góòlù tí ìbá ti kéèyàn yà láìlérò ìlú àwọn ọkùnrin tí ó fòka góòlù ọwọ́ wọn á tó sọ́wọ́ lọ ṣe ntí ọ̀gá kéèyàn yọ wọ́ta yọ wá gbọ́ wọ́ta kẹ́ ẹ wò ó àwọn olùbìlà ẹ ti mọ̀ fún gbogbo ẹni tó bá ti fòkọ́ ọwọ́ ẹ wọ ọrùn wèrè kí lẹ́ẹ̀ bá bẹ̀ ẹ bá dé nù a'udhu billah yóò wá fi gbogbo ara jóbi ntọ́ka kù ní kó lu etí fún torí kókè ó lè bá a pé tòtòrí délé ká sọ̀rọ̀ àkókò náà bá délé wọ̀ fún wa náà nàbà tù. Bọ́m̀bọ̀. a ti sàlàyé ti òrùka yẹn o ò ní fòkà tó mi kankan lọ́wọ́ lójú àwọn èèyàn nínú ilé yín kan kì í tó fi torí pọ̀ fẹ́ torí tán àwọn pé ìyàwó lóòka là eléyìí àtàwọn kẹfẹ ni mùsùlùmí làwọn àjàmà mùsùlùmí làwọn àwọn oní títorí fún wọn ṣe kankan káwọn náà wọn bá wọn ṣe níbo lẹbi islam ti yín sí ẹlẹ́ẹ̀kejì wọn á sọ pé títí ẹ̀ bá ṣe ìyàwó tuntun wá ní kí ìdìyàwó rẹ̀ lójú gbogbo akárí àwọn olùbìlà wọn ò lójú tì ẹni tó wí bẹ́ẹ̀ gan ò lójú tì ẹni tó wí bẹ́ẹ̀ gan ò lójú tì kí èsì kìnnì pé kìnnì nígbà tí èsì pé yàn ọ̀gbádùn fẹnu pé kéèkì ti lẹ́nu ẹ̀yin náà máa wò bẹ́ẹ̀ á ah, oorun mùsùlùmí là wà nítorí pé nínú tọ́lọ̀ ọba kórìíra jù oní ẹ̀ ní kọ́ ọba ìyàwó rẹ̀ ṣe ní kọ́ ọba. kẹ̀kẹ́ ìjọ ṣeré ìfẹ́ kọ́ wá jáde takọ akẹ́ à broda kìíní tó ṣẹlẹ̀ lálẹ́ àwọn òbílẹ̀. ọwọ́ adé pé lójú àwọn èèyàn lọ́wọ́ ké bí ẹ wá bí gbà àwọn òbílẹ̀. mùsùlùmí làwọn àjàmà àwọn èsì ń kankan ó ti rán kò sí dábẹ́ fi ṣe jàmà nàánú mùsùlùmí làwọn kò sínú gbogbo kò sí ọkàn wọ nígbà tó bá tu yọ mọ ọ̀rọ̀ mi sọ nàbà tó alhamdulilayi àkọ́kọ́ kò síbi tọ́lọ̀ ti ní ká máa ń fẹ́ kiri yó torí pé ní ìsìn ìwọ́sọ pọ́lọ̀ ní ká máa ń fẹ́ ọ̀sẹ̀ bọ́ tí kìí ṣe kiri yó tí kìí ṣe yahudi àwọn ọlọ́jọ́ sátidé lọ́lọ́ ní ká máa fẹ́ àbí òye wa àwọn ọlọ́run sọ pé wàlá amatun mu'minatun khayrun min mushrikatin walau a'jabatkum ẹrú bìnrin olóore ju ọ̀sẹ̀ bọ́ bìnrin ló fi kìí ṣe Yahudi lọ kọ́dà kó ṣe pé ó wù yín ó wù yín tayọ sísọ. ṣùgbọ́n àwọn Yahudi àti Nasara ní Suratul Maida ọlọ́run fi hàn wá yéké púpọ̀ nígbà ká fẹ́ wọn. ṣùgbọ́n tó bá fẹ́ wọn kò síbi tọ́lọ̀ ti sọ pé pẹ̀lú májẹ̀mú kún ó di mùsùlùmí. yàrá máa lọ tọ́sí rẹ wọ́n máa lọ mọ́tíláṣí rẹ̀. tí o bá jí lóru tó ń ha tàhájù òun náà lè máa kígbe lórúkọ Jésù lóru rẹ ọkọ kó tó fẹ so torí di eléyìí tọba á pé ìwọ lọ́dà àdúgbò méjèèjì tó ti pọ́tọ̀ ìwọ lọ́dà mùsùlùmí ni ọ̀ àlọ́ tó yé wa abalị àdúgbò mùsùlùmí a lè fún wa wíra mùsùlùmí àti dàrú ọ̀dọ́gba. tọ́ àmọ́ rẹ̀ rẹ̀ àmọ́ bọ́lá lágbára kan ó ní wọn sọ di mùsùlùmí kò sí agbára rẹ fẹ nìkan kan àbọ̀lọ́ kò sí ẹni tó lágbára àti sọ ẹnìkan kan di mùsùlùmí àbọ̀lọ́ nọ ọlọ́run fún ànàbì sọ̀rọ̀ bá àdé sọ̀rọ̀ kájọ akọ rẹ̀ fún ìfinimànà ti títọ́ka ọ̀nà fúnni ìfinimànà sísàlàyé fúnni àmọ́ ìfinimànà mànà kásìmànà tọ́lọ́nì gbàtọ́ wa ni màá sọ di mùsùlùmí ìwọ mi ta ọlọ́sọ̀fà nàbí sọlá àtúlọ̀ fi innaka la tahdi man ahbab walakinna Allaha yahdi man yasha ìwọ lè fọ̀nà mẹ́ni tó nífẹ̀ẹ́ sí kíkọ́ mọ́ni ọlọ́ọ̀ni fọ̀nà mẹ́ni tó bá wù ọlọ́wọ́n bá ti sọ sọ́nà mi sọ̀rọ̀ bá àlè sẹ́lẹ̀ pé wà innaka latahdi ila siratin mustaqim dájúdájú mo búra títí wọ́n jẹ́ni tí fi ní mànà lọ sójú ọ̀nà tọ̀tọ̀ wa yẹn ni pé hidayatu dilalati wal irshad ìfinimànà ti fífi ọ̀nà àyàn àti ìfinimànà ti títọ́ka eléyìí lọ́wọ́ àfààní bíi Muhammad sallallahu alaihi wasallam láṣẹ ọ̀dà púpọ̀ pé tí ẹnìjọ́ fẹ́fẹ́ tó bá ti torí pọ̀ fẹ́fẹ́ ń gba islam á oríire ńlá bẹ́ẹ̀ pé ìwọ ti ṣe sábà bí tẹnìkan fi gba islam anabi sọlá àdúrà sọ pé la ẹni àti ìyàwó òbí kan ọdún lẹnu àhídẹ́n xeyìrún lẹ́kẹ̀mẹ̀ ṣọ́mùrì náà kọ́nà ń sára rẹ fẹ́ nìkan mà ní ó lórí fún ọjọ́ ara fún mi pupa pupa lọ. ṣùgbọ́n àti gba islam kò jàbí àti mẹ̀ntẹ́n rẹ̀ sẹ́wọ̀n kọ́kọ́lọ́kọ́ ó lè gba islam ní lórúkọ pé kò lè fẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tọ́jọ́ bá fi pẹnu bọ́ po yóò tún padà síbi títí ń bọ̀ torí wọ́n ní kì í tán nínú gbọ́ òsùn ọmọ bàtà àlànà jẹ nàbàtírì. ọmọ. alhamdulilayi wọ́n ní kí ni ipò ká máa lo toothpaste dípò pákó àti sàlàyé rẹ̀ oṣù tó burú bẹ́ẹ̀ nítorí pé sábàbí tíṣẹ̀rí àtijọ́ rẹ̀ ní kálukọ́ pákó so a lè rí ohun tí ó gbọ́ bùkátà yẹn lára tó pè so wọn á ní kí lọ láti ń bẹ kó ká máa lu pákó ní gbogbo òun kọ̀ọ̀kan láì pọ̀ náà lànà bisimilá àti lànà tí ìbá ti kí àwọn ọmọ làwọn alábọ̀ wa lọ́rùn àwọn bá pa wá láti ká máa rìn pákó ní gbogbo níbẹ̀rẹ̀ kí ká tó rí kí òun kọ̀ọ̀kan èèyàn ní kọ́ ọmọ pàdé ìgbẹ̀dá irọ́ irọ́ ńlá dìde irọ́ ńlá dìde ẹni tó wì ẹni tó wì kí ló lè dé ẹ̀ lè wá kàkọ́ sọ́jú tó wà ẹ lọ bá a fa àná ibi ẹ dákun. torí àwa náà ti gbà wá lẹ́nu yẹn àti wí fáwọn èèyàn wọ́n wá ní ká sọ bí tọ́ wà. A'anakumullah ẹ fi bí tọ́ wà hàn wá sódà fi hàn wá torí kí mo lè bá a kárí àmì lèmi eléyìí irọ́ gidi ni irọ́ gidi kò sì mọ bóòrùn ti ràn ó sẹ́kù dé irọ́ burúkú yẹn kì í sọ̀rọ̀ ànágbà Muhammad sallallahu alaihi wasallam. nígbà tó bẹ̀rẹ̀ sí ní wí gan mo ti bí àdìsí ànábì sallallahu alaihi wasallam tí àwọn sábẹ́ já ń pariwo pé ìyá ipò ìyá ipò ọlọ́ sí náà ti kí fún wa ànábì sallallahu alaihi wasallam Jésù sì ni wọ́n bẹ̀rù fún yín nítorí wọ́n bẹ̀rù fún yín gan-an lọ́rọ̀ tọ́lọ́ wọn wá sílé ayé fún yín tẹ́wàá dìgbà ìṣètọ́lọ́mọ tẹ́wàá kókó sì ti tẹ̀ mú wa ni. صح ولا لا أقول بقول نعم عليك السلام نعم àwọn ọ̀fẹ́ rú béèrè báyẹn wàá kàn béèrè ní ọ̀fẹ́ béèrè náà mọ̀ Ọ bọ̀ o ti pari jọ mi lọ́wọ́. ká lọ síta lọ sí. wọ́n ní wọn ò múná wá. wọ́n ní ṣé a lè máa pèrún nínú mọ́tíláṣí dípò ká lọ síta àwòtálẹ̀ lọ sẹ́nu pẹ̀tùmọ̀ àrùn pípé oníkẹ́fẹ́ pé àwọn èèyàn tó wà lóde fún wa kírun. tuntun bá ti ń pèrún nínú mọ́tíláṣí sẹ́nu pé irú mọ́tíláṣí ní ìsìn bọ́yọ̀ rẹ̀ lè jáde látàrí pé wọn ò tí ì mọ ògiri dè tí wọ́n ti mọ ògiri dè ní ìsìn máa pè ń wò káwọn ẹni jọ ọ̀gbọ̀ tí ìbá ti pẹ́ ní wíńdò lọ́ba dúró sí tontorí délé jáde síta kó pinnu táwọn èèyàn lè bá a gbọ́ ó nínú ojú ọmọ ẹsẹ̀ mi á ah, àwọn olùdílà lójú ń tì ọ láti wà jẹ́nà àtòrí pé mùsùlùmí ojú èsì wọn nípa bí wọ́n ń sẹ̀ ẹ̀wọ̀n kó tún tì wọ́n tún tì wọ́n lẹ́nu mí èdè lọ́mọ́ kíláàsì náà yorùbá yìí àti gbọ́ gbogbo àdúgbò wọn ẹsẹ̀ mùsùlùmí èèyàn ọmọ alọ mọ́sálásílẹ̀ mẹ́wàá á àwọn òbílẹ̀ àwọn òbílẹ̀ fún ọmọ ẹ̀rí ọmọ síláṣí iyì rẹ̀ nù àìrí ọmọ síláṣí ọ̀ọ́ká bùkù látàrí lọ́rùn torí délé ọ̀dọ̀ àjùmọ̀ á jáde lọ pé nígbà tí o bá ti sí náà tí o sì máikrófóònù ọ̀dọ̀ máikrófóònù bẹ̀ iná sì ń bẹ̀ ṣé inú mọ́sálásí láti máa pè wọn àbójú wọ́n ní sábẹ́ àti ìfún kó jáde so we can stay inside the mall kó pèrò tó ara àwọn kan lu kan táwọn bá fẹ́ pèrò iná wà wọn àjàdì yóò sì mú microphone lọ kí ló dé oníbẹ̀ làwọn afá àwọn sọ ó kọ àwọn ọmọ ẹ̀rí wo ló ń ká máa jáde torí bá pè wọn nítorí pé tí ó bá jẹ́ pé nǹkan tí wọ́n àti ó gbóhùn rẹ lọ bá wọn àbọ̀jáde tuntun bá yẹ pé kò sí tí ń kó ẹ lọ bá wọn kí bá ṣe orílẹ̀ ìtàn wá jáde nítorí kí wọ́n lè bá rí ọ wọ́n lè bá gbọ́kùn pè ní wàhálà tẹ̀lé tó bẹ́ẹ̀ ló ti jẹ́ pé nínú tí Islam tún mú aṣọ ẹni dípò ògùn àyè tó ga tó dàda àwọn èèyàn ti gbọ́ iná ló padà wọn fi máa ń so microphone máa yè tó ga yẹn àyè tó ga tẹ́lẹ̀ sáà ti sára mọ́sálásí manara gèsè gèsè bíi gèsè fún àwọn bíi kọlọ máa pèrún bẹ torí tó bá pèrún bẹ yẹn látẹkùn sí fẹ dáadáa tí o sì sáré wo ohun rẹ lè dé mẹ́rin mẹ́ta láì gbé microphone lọ́wọ́. ṣùgbọ́n ìgbà tó ti ṣẹlẹ̀ pé tán microphone bẹ àti lè dọ́ta pẹ̀ sí wa nínú báàlù lè pèrún mọ́tíláṣí àbọ̀ jáde síta. nǹkan sọ fún mi láìpẹ́ ìgbà àwọn gbọ́ pé ṣé kàlàbáyé nínú ìdáhùn kan tí wọ́n ṣe wọ́n ní súnà àwọn gbé bẹ́ẹ̀nù lọ́kọ́ tó tẹ̀mọ́ òfin ṣẹ̀rí àtọ́ yẹn ká máa lò ẹ̀sẹ̀ pé sunna gbé bẹ́ẹ̀nù tí ọjọ́ òfin ṣẹ̀rí àtọ́ yẹn ká máa lò nígbà máa pè ń dàkúdà kó tó bá gbé microphone lọ wọn nítorí pé òun pípé ṣàìrọ́tún min sha'airil jẹ́ pé ní ti ṣẹ́kù sọ̀nù ìgbà tí ẹ̀ máa gbé microphone lọ sí máa ń pè ọ́ fa yọ wà bí táwọn yóò ti máa rí nà ṣàìrọ́tún mi ṣàárẹ̀ sí wàtàtà ọkọ̀ bí tòrò yóò sì wáyé látàrí fífira rẹ̀ àmì táwọn yóò ti rí ọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ààyè fún ìpinnu tẹ̀ ní kí n jáde fáwọn àlàlà. torí pé bàbá tó pè ń sẹ́nà wọn máa bọ̀ tòṣàìrà wa ni ọ̀tà akọ́kọ̀ bẹ̀ bọ̀ ó rí bẹ́ẹ̀ rẹ̀ ló ti jẹ́ àwọn Amẹ́ríkà nù sẹ̀rí àtúntò pé pẹ̀lú ó kalẹ̀ wá tó bá ti mọ̀ kọ́ ó kalẹ̀ ó wà lọ ń ta kò fi a fáwọn tàbí torí pé àwọn ògbé lọ́wọ́ ń gbà yẹn ìwọ́n ti gbé lọ́wọ́ ni torí délé ti sábàárẹ̀ ti ti bẹ́ẹ̀ yẹn kẹmà bí léèrè kí láì rí rẹ̀ kò fẹ́rì. lẹ́yìn náà nínú ẹ̀sìn Islam apá kan sọ kìí sòfin ká fún òkóyè àgbọ́yé tiẹ̀ nìyẹn ìdáwọ́lá ọ̀fẹ́ rẹ̀ so ṣùgbọ́n àgbọ́yé tẹlomi náà á ti jọ pé sórí skéèlì so àwọn àwọ̀ wò ìwúlọ́ tẹ̀wọ̀n ni so olùkọ́ wa ni olùmọ̀ wa ni ṣùgbọ́n kò túmọ̀ sí pé wa ti wá sọ ọ́ agbọ́dọ̀ lù á pékin náà. àti mo lójijọ́ mi yóò tó béèrè lójijọ́ tó bá sọ́pọ̀ béèrè náà. sẹ́wọ̀n kí ni sẹ́yìn ọ̀mọ̀ ẹ̀dí ká máa kọlu àwọn èèyàn ni njẹ́ tẹ̀ máa ti sọ fún àpàtàn tó báyìí ẹ̀wọ̀n sọ ní àwọn èsì ọlọ́run la fẹ́ sàlàyé àfẹ́ gbọ́ fún àpàtàn tó báyìí ẹ̀dá kò kí ni ìdájọ́ ọlọ́run pa àkàbáyìí mo ṣe sọ́dà àbí ọ̀dà nítorí mo fẹ́ ṣe fóònù máa ṣe ṣe tó ilé èèyàn ni tó ṣùgbọ́n àbá kan sọ bí ó dájú gba tó ṣe pé àwa kan wà fún ká máa kọ̀dẹ́mù àwọn òbílà àlàyé ẹ̀sìn ọlọ́run là ń ṣe náà. káfí àti sàlàyé jọ yẹn náà pé téèyàn bá ti sàlù alásàlù alásìtò téèyàn bá ti sàlù alásàlù alásìtò but ẹ ti kí à wípé ìgbà tẹ fa omi símú yẹn mẹ́ta lẹ sí lórí àlọ àlà bẹ́ẹ̀ sì ńlá nìyẹn pé yàtọ̀ sí pé ẹ fín mú ẹ tún ṣe dáná ìṣòwò àtúnlá ní kẹsì tẹ bá ti jì ẹnìkan wá béèrè láìpẹ́ yìí wọn sọ pé ìgbà dáná ìṣòwò àtúnlá tó sọ pé àṣetá máa ń sùn mú èèyàn. ẹnìkan wá sọ pé ṣé àdìsá nìkan lọ wà ní àbí wọn pọ torí pé wọn pọ fá sọ̀rọ̀ sọ pé ọlọ́ni alladhina yu'minuna bil ghaib àwọn anígbàgbọ́ ti tọ́pa ìtura ti gbọ́rọ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó wá gbọ́nà tó gún régé ìgbésẹ̀ àwọn kan sọ ìgbésẹ̀ mẹ́rin náà wà á mẹ́rin náà. agbo àdúgbò àpọ manalisi kan gbẹgbẹ abẹ àwọn ọmọ rẹ ló ti sẹ nínú àwọn ẹyọ ọkù ẹgbẹ kò sí ìtàfẹsẹ ní ẹsẹ ìwọjọ gbà ni kò dáwùtì ọpọlọ rẹ kò lọpọlọ ìwọjọ gbà ni kò dáwùtì ẹmí rẹ kíkọ sẹmi lára rẹ náà. àti sàlàyé lẹ́yìn ṣáájú ṣàlàyé rẹ̀ ṣáájú ẹ bèrè lọ́dọ̀ ẹ̀ tọ́wọ́ àbí ṣáájú. wọ́n ní àkọ́kọ́ náà kò síjọ́ náà wípé bá sìkò ooru ni làwọn òyìnbó ń rìn wò lójoojúmọ́ wọn máa ń rìn wò àfi tí èèyàn bá lọ lu wọn tó yé àsìkò tútù gan-an ètí rìn wò wò rìn wò kọ̀rọ̀ pé yé àwọn aṣọ pé torí kọ́ ọ má bàa rí ìrìkúrì wọ́n ti lọ London àwọn alógojù ọkùnrin lógojù. ẹsìn mà ṣé ṣé ìbòjú pé ká má ríra ni àkókò kí wọn má ojú wa àkókò wọn má rojú wa ni kókó kí wọn má ríra kó lò yóò fi bọ́ọ̀mù bọ́ọ̀mù ojú rẹ̀ kò Islam ò sì gbà kó kọ́ náà bá ti ṣe kótó wà ní ìjọdún wa. so àdéhùn kan wá tẹ́ pé wọ́n ṣàlàyé pé ẹ rí pé mùsùlùmí kan ó tọ ọ̀rọ̀ dànù bá mùsùlùmí àlùsùn kíkọ́ bá àwọn obìnrin náà. ẹ kí lè fẹ́ yọ ọ bẹ́ẹ̀. wọ́n á fi kan tí wọ́n fẹ́ fàjà rẹ̀ pé ṣé èèyàn tún lè lo hadith yẹn yàtọ̀ sí àyè díẹ̀ pé èèyàn sọ pé èèyàn sọ pé tí ọba àfi tí ìmáàmù bá báyọ̀ sọ̀rọ̀ dàrẹ́tì èèyàn tó lè sọ̀rọ̀ pé pé àwa náà lè sọ̀rọ̀ láì jẹ́ pé máàmù ní bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí hadithi al-Qatafani tọwọ́ mẹ́tíláṣí ń jọ jimá lọ́sọ̀lá jókòó tààrà sani bisalòlá àdúrà ni àkọ́dọ̀ sọ̀láìtà onílà ẹ̀gbọ́n ọ̀sọ̀lẹ̀ ọ̀kà dẹ́yìnì wà áwùjẹ fèèyè kíláàsì méjì kò sì ṣe fúfú yẹ anábì lọ́gbọ̀n sọ̀rọ̀ àti bí ẹni tí ọ̀n kọjá ń dáhùn èèyàn létí ká kọjá dáhùn jókòó ó ti bára ní àwọn irú eléyìí ọkùnrin lọ sọ̀rọ̀ wa anabi sọlá àlùsọlá tó ju ọ̀rọ̀ àwọn nǹkan ọ̀gbìn wọn rọ nǹkan ọ̀gbìn wọn kú ebi pa wọn pọ wọn báyìí bẹ́ẹ̀ lọ́n tó ju ọ̀rọ̀ anabi sọlá àlùsọlá ti bẹ́ẹ̀ lọ òjò sí ọ òjò rọ títí títí títí títí dọ̀sẹ̀ mi ìtànàbí sọlá àlùsọlá tó kú mẹ́ẹ̀ẹ́ òjò ti bẹ̀rẹ̀ sí ọ tọ̀ ìgbà tí ọwọ́ dọ̀sẹ̀ mi ò ní tọ̀ ilé ń wó kó tó gbé wa ní nǹkan ọ̀sìn èyí tá a gbìn gan ó kó ẹ bá rí bẹ́ẹ̀ lọ pé ọba wa ọba kàkó lórí wa anabi sọlá àdúrà wa ni hawalina wàlà àlàyìnà ọlọ́run àyí agbègbè wa kọ́ máa rọ̀ sínú ìsìn máa rọ̀ lé wa lórí máa. òjò yẹn sì ń kápò ń sì ń kápò ògbòrò ń sì ń kápò ògbòrò títí fi ń rọ̀ sẹ́yìn rẹ̀. tọ́ níbẹ̀ yẹn wọ́n á ní tá a lè lò báwa náà lè sọ̀rọ̀ rárá o sọ̀rọ̀ báwo. إذا قلت لصاحبك لصاحبك والإمام يخطب أنصت فقد لغوت a sọ fún ẹni rẹ tí ń sọ̀rọ̀ nígbà tí ìmáàmù bá fi ìwọ sọ. torí pé dákẹ́ ọ̀rọ̀ ni àbí ìsọ̀rọ̀ wọ́n sì lọ gbọ́dọ̀ sọ̀rọ̀ onímọ̀ bẹ́ẹ̀ pẹ́ ni tí ń sọ̀rọ̀ lẹ́nu mẹ́ni lọ́wọ́ á ní kí wọ́n náà sọ̀rọ̀ tó ń torí di ilé ìgbà yìí làtọ́ ń tà wọ́n lọ́dọ̀ apákan náà ọ̀kọ̀ ha onípọ̀ pàdánù jìmọ̀ rẹ̀ tó ń torí di ilé àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ẹnìkan àgbẹ̀ fún wa ló dé tóbi sọ̀rọ̀ fún ọkọ̀ fún ọ sọ ní the fourth way the second way aróko lóye ẹsìn ọ̀pá aróko píríncípù tí wọ́n fi bá a lò ẹ̀yàtọ̀ sí tí wọ́n fi bá ará àgbòrò sọ̀rọ̀ lẹ́yìn náà ẹ̀jọ́ òbèrè lọ́rọ́ màlá ẹ̀jọ́ òbèrè lọ́rọ́ ìdíwọ́ amámúni ṣe nǹkan tí ọ̀tọ̀ ká ṣe tí ọ̀bá ti dìwọ́ ọkọ̀ tọkọ̀rọ̀ ọ̀rọ̀ ṣọ́ra ẹ̀ńdà ìjà làọ́dọ̀ ṣẹ̀rí àti ìfihàn apá ìmọ̀ kan ọ̀nbẹ́nu ìwọ̀ ṣíṣẹ̀rí àwọn àfikún ẹ̀ lẹ́kíọ̀sì. àbí òye wa kí ni ìdájọ́ ká máa máa sọ̀rọ̀ nù tí ìrùn dá àbí ọ̀dá ìrùn ọba jù tọ ẹnìkan sí ẹ wá pé yarhamukallah sẹ́ẹ̀ <laughs> ti sọ̀rọ̀ abẹ́ ti sọ̀rọ̀ ìrùn bàjẹ́ àbí ọbàjẹ́ ọbàjẹ́ walakin Muawiya ibn al-Hakam radiyallahu anhu ẹnìkan sí lẹ́gbẹ̀rẹ̀ ó ti ní alhamdulillah Muawiya ti ní yarhamukallah ó ní ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi. àwọn tó àlẹgbẹẹ méjèèjì ẹnitọ́tò mọ́lẹ̀ tó gùn lápá kínní oníjẹta ń pẹ̀lú nígbà tá kírun tán anábìsọ̀lá àtúlá dárúsọ ya hàmkọ́lá ọba àdébì ni ó ní á ọ̀là àdébì dà pọ̀ ọ̀mọ́ mi lójú ọ̀gbá mi ọ̀tẹ̀ mi bí àwọn àti tòṣùmọ́ <laughs> kàkà bẹ́ẹ̀ ń ṣe lànà àbìsọ̀lá àtúlá sọ pé ìnà hàn lè sọ̀lẹ́ la yasluhu fiha shay'un min kalamin nas. irun torí nǹkan kan nínú ọ̀rọ̀ àwọn èèyàn ọ̀tọ̀ ká máa sọ nínú rẹ̀. wa innama wa innama hiya dhikrun wa tasbihun wa tilawatul Qur'an. ìrántí ọlọ́run subhanallah àti kíkẹ́ al òun ní kíni ìrun kékeré. ànábìsí sọ pé kó tún un torí kíni ó ti kọ́ mọ́ bẹ́ẹ̀ náà ni Abubakar gbà tó sáré wọnú mọ́tíláṣí torí kíra pa ọmọ bàbá ọmọ lọ́wọ́ omi kókankóka orúkúrò ó tó débi sáfù ìgbà tí wọ́n gbórí sókè ó rìn lọ bá wọn bí tí sáfù dé fún àtàtì kírun tán ànábi ń ta ló ti bẹ́ẹ̀ ẹ̀fọ́ ànábi sọ̀rọ̀ àti sọ̀rọ̀ sọ pé ṣé ìní ọ̀rọ̀ ọkùnrin wọ́rọ́ yìí kama ọ̀rọ̀ ọkùnrin àmàmì mò ń rí yín lẹ́yìn bí mo ti rí yín wájú ta ló ti bẹ́ẹ̀ Muawiya sọ pé Abubakar àbí bàkàrà àbúbàkàrà ọ̀sọ̀ bẹ́ẹ̀ kí sàbúbàkàrà àbúbàkàrà ó lè mí ni anabi sallallahu alayhi wa sallam wọn ni zadakallahu hirsan wàlẹ̀ dàrú oríṣiríṣi rìwáyà lọ́wọ́ àpárí ọlọ́run sàlẹ̀ fún ojú kòkòrò àti bẹ́ẹ̀ sí lọ́wọ́ ọ̀ gbọ́dọ̀ tún ṣe wẹ̀ mọ́ wọn sọ pé kó tún ọ̀nà kí anabi sallallahu alayhi wa sallam náà ló sọ pé lọ́sọ̀ látàlẹ́ mọ̀nfàdìdín kálífọ́kọ́ òun náà lọ́dá bẹ̀rẹ̀ fúnra ara rẹ̀ lẹ́yìn sáfù ó yẹ ká pé òun rẹ̀ ọ̀dà ni ànábì náà tó bá tó náà sọ pé tó bá dá nìkan dúró lẹ́yìn ìgbà púpọ̀ ní ọ̀tún sọ púpọ̀ ọ̀tún ọ̀tún eléyìí àwọn apẹ́ yẹjú òzòlè jáde yọ̀rọ̀ dàrú bẹ́ẹ̀ jáde máa dà yọ̀rọ̀ dàrú bẹ́ẹ̀ lọ́yẹ̀ lè jà. ṣé ẹ̀yin kan wà fún ṣàlàyé pé kó o dé náà wà lè. bí ẹ bá jẹ́ ká mọ̀ pé kò tọ́ kí amóhùnká tí orúkọ ọdún ọ̀wà mi láti mú ilé ẹ̀ tó bá yẹ pé òrùka àbí nǹkan míì náà tá a sára yẹn tó bá yẹ pé kò ń ṣe lárúbáwá náà ti kọ́ ṣé sábà bí pé ká máa mú ọbẹ̀ yẹn náà. wọ́n ti kọ́ Allah. bí àgbẹ̀rẹ̀ Allah àbí nǹkan míì. kí ni nǹkan míì náà. bẹ́ẹ̀ àrọ̀ náà nìkan orúkọ ọlọ́run ètò dandan à lárúbáwá nìkan ni gbogbo èdè tí a máa fi kọ́ orúkọ ọlọ́run aláàánú jùlọ ọ̀gbọ́dọ̀ mú ọ lẹ́gbẹ̀ẹ́. a ti dáhùn a ti dáhùn kí lè fẹ́ yọ níbẹ̀ a ti dáhùn rẹ̀ ẹ̀yin náà ti ti mọ̀.

wọ́n túmọ̀ àlàyé alukur'an lédè yorùbá wọ́n á lè máa sọ rẹ̀ àkókò kí ló kí ló fẹ́ mú kọ́ ọmọ gbé wa sọ ká pé kíni àbí òye wa ìkọ́sẹ̀ ìkọlọ̀ torí pé ẹni tí ṣe mùsùlùmí ṣe kẹ́kẹ́ iná ọmọ ẹsẹ̀ so wọ́n kọ ìtumọ̀ àyà alukur'an sí ara sọ rẹ̀ ọ̀wá gbé ká gbégbé ká títì gan kí ló túmọ̀ ká tó wá kó gbégbọ́ lẹ́gbẹ̀ẹ́ àjẹbẹ̀sẹ̀ jẹ àlàyé ìtumọ̀ alukur'an tí wọ́n sọ pé mùsùlùmí tó dáa níwọ̀ nù ń fòórùn fi lọ àlàyé ìtumọ̀ àlùkùránì akáwọn fún wa sẹ́yìn bá rí àgbẹ̀ sí ẹ̀yẹ́ máa yanú rẹ̀ ẹ̀ máa rẹ̀ àbẹ́fọ́ di mú wọ́n á gbé àlàyé ìtumọ̀ àlùkùránì ń gbé hàn bẹ̀ sọ́dọ̀ abẹ́ àwọn òbílà náà. Thank you rárá o ìmúlẹ̀ yẹn kò sí tán báwo nísìnyí ọyọnu òfin mu ọyọnu òfin mu ọyọnu òfin mu ìmú ní ọ̀kan dáadáa ó túlẹ̀ kéko àkókẹ́fẹ́ ọyọnu òtúlẹ̀ òfin mu tó ká lọ́wọ́ ọmọ rẹ̀ hàmdè ẹ̀ṣẹ̀ lọ́la ìlànà ìlànà ìtọ́kùn ọ̀fìn.